لا تقرفونا في الشروط فإننا في رلاعنا نعجل خليل محمد وثقال من شرع شريعتنا له على مقولة كلمتنا كريم ولكل قول نزيد بحياتي أعود بلدي في المسلسكين للمسلسكين أعود بلدي للمصيبة للمصيبة لا تكفكوا لا بالشذوذ فإننا سرنا على نبي لمحمد وبقول ما شرع شيء حسنة أو وعلى مقولة لكريمتنا تدي ولكل قول الذي تدل بآيتي أو بريدي بالمسكين أوبريابي بالمستكي بالمسندي أوبريابي بالمستكي بالمسندي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك آمين أقدم إليكم تحية إسلامية مباركة منفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجوكم الله الحمد لله ọlọ́ọ̀bá ìṣẹ́ṣe pé òun náà ni omi ọpẹ́ èyí tó jẹ́ orin tí jẹ́ mùsùlùmí wa àwọn abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run bá púpà wá lẹ́jọ́ pé a máa jẹ́ mùsùlùmí abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run bá tó dúró àdìdé bí ẹgbẹ́gbẹ́ wọn máa jẹ́ mùsùlùmí abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run bá kó lu dáàbí ìsìláàmù ó sọ wá sí ẹni àwùjọ náà lẹ́yìn wá gbà náà àdúgbò ọlọ́run Òun náà ti pé ọlọ́wọ́n bá ń ṣẹ́ wa kù sí orí ilẹ̀. Pẹ̀lú àánú rẹ̀ òun náà ni ọlọ́wọ́n bá ti ṣẹ́ wa kù sí orí ilẹ̀. Ẹgbẹ́ bí ọlọ́wọ́n bá ti ń ṣẹ́ wa kù bọ̀ látìgbà tí wọ́n ti dí wa ní títóbi tí òbí àtúnbẹ̀ ọlọ́wọ́n bá náà tó tún máa ṣẹ́ wa àwọn àgbàdo tó kù sí àárò náà. Ọlọ́dẹ káwá lù pẹ̀lú àlàáfíà àti pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n bá èyí tí ó yanrantí àwọn ọ̀bẹ̀rẹ̀ ọba yóò ṣe fún náà fọ́nà ọ̀rọ̀ ṣe ní kàtà àti àmà wọn fi gàṣe kí ọlọ́run àkó má ṣe ní nǹkan tí a fi wọ̀ náà. lẹ́yìn wá gbà náà abẹ́rẹ́ ọba fún bàbá wa sọ̀rọ̀ ní ti òní kí ọlọ́run ọba kó ṣe ní ìtẹ́ni àtẹ̀yìn àfihàn ọ̀rọ̀ ọlọ́run ohun tí a máa sọ lédè àti ìtẹ́lẹ́ inú ọgbà gbọ́ kó ṣe ní èyí tí ó yẹ pé a sọ tí a fi bàbá tẹnu wájú ọlọ́run má ṣe ní ilẹ̀ pé a sọ tí a fi fi ṣe nìkan tí a rí ní dáadáa pẹ̀lú ẹ̀mí ayé tí lọ́jọ́ ìrìnà kí á máa bọ́lọ̀ ní ká tún ní dáadáa ìṣẹ́ tí ó ní ọgbà jù láàárọ̀ ara fún wáṣá ìlàjìlá tẹ̀sí wa àná ọ̀nà ti fẹ́ ṣúwọ́tò hajji ọ̀nà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀sí ní àná ìbẹ̀rẹ̀ ṣúra ọ̀nà ni a ti tẹ̀sí ní àná àwọn àyà àtàbájíkà síwájú tó ní jáde bẹ̀rẹ̀ tẹ̀sílì ìṣòrí onáni àtúnṣe ní àfihàn òní náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم أعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم Ọwọ́ ọba tí ọlá rẹ̀ ga, ó ń ṣàlàyé fún wa wípé

ìtọ́ ẹgbẹ́ yọ́ ṣẹlẹ̀ nígbà tí ayé bá fẹ́ ti pé ọjọ́ pẹ̀tàn yányá ọjọ́ tó bẹ̀rẹ̀ ilé ayé yọ́ ṣẹlẹ̀ ẹgbẹ́ àwọn fún tẹ̀sílì sọ àti tí ó ṣẹlẹ̀ ní gbangba ta àkì hánà ọlọ́run nínú ilẹ̀ yóò ṣẹlẹ̀ ní iṣẹ́ ọ̀nà àwọn ọlọ́run ní ìlú ìjọba tó tó fún يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ náà ìjọ ṣẹlẹ̀ ìjọ náà jẹ́ nínú ìtòlù ìlú òun náà ní pé gbogbo ẹni bá ń fọmọ lọ́yìn náà yóò sì tẹ́tẹ́ pé yóò gbà ní ọmọ tuntun lọ́yìn náà. Wàtàtàrọ̀ kúrú láti bá ń bẹ nínú rẹ̀ lójú ẹsẹ̀ onílọ sì dáárọ̀. Ẹlẹ́ẹ̀kẹta láàrin gbogbo ẹni

ولكن عذاب الله شديد Ọlọ́gbàra nígbà tí wọ́n rí òun náà jẹ́ kí èrò náà tàwọn nígbà tí wọ́n rí. Ṣùgbọ́n ọba tí wọ́n wò lọ ọ̀kan mọ́ sí lágbára tó tí ó sì máa jẹ mọ́rùn-ún náà wò pé, "Ah, àlọ́wọ̀ orí ní ìjàmbá yìí." ومن الناس من يجادل بالله بغير علم ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa nípa àwọn tó jẹ́ àwọn kìkìrí tó jẹ́ pé ẹ̀ṣọ́ ọlọ́wọ́ bá nítorí ẹ̀ṣọ́ ayára kàlẹ́ nílùú àárí ẹ̀ṣẹ́ ìtọ́nà àwọn kìkìrí tí wọ́n lè ṣọ́ ọlọ́wọ́ bá jìyàn àtàwọn akẹgbẹ́ rẹ̀ ọlọ́dọ́wà náà àwọn ènìyàn ẹ̀ṣẹ́ ìlọ́wọ́ ويتبع كل شيطان مريض Oníkẹ̀rẹ̀ àkùsínà lọ́dọ̀ èṣù tó kọjá àlà ọ̀nà ìrìnṣẹ́ èṣù tí ó sọ́rọ̀ lọ́dọ̀ ọ̀nà ìrìnṣẹ́. كتب عليه أنه من تولى Àti فأنه يدله ويهديه إلى عذاب السعير يا أيها الناس يا كافر برد من البحر ọwọ́ ní ara kátàwọn yóò ta kù tí ó sì mọ̀ nípa ìlọ́dọ̀ wọn òun náà ní kéèkì ọlọ́dẹ nínú ìṣàlàyé fún ènìyàn tẹ́ bá ẹgbẹ́ bá ń ṣe nípa Ọlọ́dẹ ẹrù ọlọ́run ọba ẹni mo ti dá ọmọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ثم من نطفة Lẹ́yìn òkú dẹ́mà jẹ́ àwọn ọlọ́mọ ádámà orílẹ̀-èdè bí i ti ní padà tó lè lè kìkì. Tó lè lálẹ̀ lọ́gbọ́n. Ọlọ́run ni màá tún Ìkọ̀lọ̀kọ́ tí ìrìn ọgbẹ̀ ìkọ̀lọ́kọ́. Nígbàtẹ́ bá ti wá wà ní tàbí ti ẹran ìrìnlọ́wọ́ bá máa ní kọ́ máa jẹ́ pé ilé ìwò àṣẹ ìgbò ìkọ́lẹ̀dá. Àwọn tó wà rẹ̀ lè máa ní ìlú ọlọ́ àmà ní ìlọ́lọ́mọ̀ ọ̀fẹ́ tó sí ilẹ̀ ìdá, màá wá ní kí rẹ̀ ní bẹ́ẹ̀ kí ó ní bẹ́ẹ̀ fọ́ wálẹ̀. Nínú rẹ̀ ìrẹ̀lẹ̀ gan ونكر في أرهام ما نشاء Ọlọ́run àwọn àwọn wà nínú orílẹ̀ àìníkọ́ wálẹ̀ ọlọ́run àwọn akíkiri ẹ̀sùn lẹ́sùn láti ìgbìmọ̀ ìjọba lọ́gbà bẹ́ẹ̀. Ìlà àjẹyẹ mọ̀bá. Ara ọlọ́run àánìkọ́ wà bẹ́ẹ̀, ọ̀nà padà kú bẹ́ẹ̀ àwọn àti òfẹ́ tí wà ká ní ó lè bẹ́ẹ̀, ó lè jóṣù mẹ́fà, ó lè lé jóṣù mẹ́fà, ìgbésà Súnmà lókùrò ìjọba ti múlá. Ẹlẹ́wọ̀n àgbà náà ọlọ́ọ̀bá àtúnwà mú ní jáde lẹ́gbẹ̀rẹ́ àtún àjẹ́kẹ́ ìjọba kékeré lẹ́jọ òkú ìlú. Súnmà ìtàbí ológun ọ̀ṣọ́ ìjọkún. Ọlọ́rin àtúnwà iṣẹ́ náà lẹ́ ọlọ́rin àwọn ọlọ́ọ̀bá àtúnwà mú ní jẹ́kẹ́ dé ti ìgbélẹ̀ ìnáà ومنكم من يتوفى láàrin ìgbà tẹ́ ẹ̀kú láti fi títù ìjẹ́ ìjọba káàkiri fọ́sí ilẹ̀ lọ́nà yí àwọn káàmà tẹ̀lé wọn tẹ́lẹ̀. ومنكم من يرد إلى أرض العمر Ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ tẹ́tù máa ṣe ẹni lẹ́yìn fọ́sí ilẹ̀ sí náà, ọlọ́run káàmà pàwà ní àwọn táàtù máa fi ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀sẹ̀ àwọn àdáǹkà abẹ́ tó wọ́n wà lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìyẹ̀pẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ pé wọ́n ní ṣe kankan wọ́n gbogbo kan ìmọ̀ ló kò lórí wọn gbogbo ẹ̀ kò lórí wọn so wọ́n máa jẹ́ lẹ́nu kò ní àyè wọn. ìgbẹ́ ńlá ya lámọ̀ ní gbàdé ìgbẹ́ ṣe yá. afẹ́fẹ́ lọ pé ènìyàn ṣẹ́gbẹ́ tó gbéra ìlú ní mímọ̀ pé ìmọ̀ fóun ò ní mọ̀ kẹ́kẹ́ bọ́ lẹ́yìn

yóò wà wúra yóò ní ìtọ́jú yóò lè máa mú nǹkan jáde. Bàtà sí kò lọ́gẹ́ báyìí. Bọ́lá ní sáré wá nílẹ̀ tẹ̀lé wà ní ìjáde àwọn nǹkan tí wọ́n jẹ́ àwọn nǹkan ìṣó oríṣiríṣi. Ó pé wọ́n ti ní ràn án tàbí tí wọ́n wà rẹwà bí wọ́n tẹ̀lé wà ní ìjáde. ذلك بأن الله الحق. Ọlọ́run ọba ọmọ ṣàlàyé ọlọ́run bá ní láti lè yíwa iṣẹ́ epo tó ń wá ìdájọ́ fún ọlọ́run ọba ọba tó ṣe àwọn ìpínlẹ̀ nínú ọlọ́run. Wọ́n náà rẹ̀ kò ṣe ìrìn pọ̀lú ilé. لأن الساعة آتية لا ريب فيها. لا ينال كلمة في وجوه الكرامة مصيبة من جوسف وأن الله يبيض القبور Thank you ọlọ́run bá ń sàlàyé pátá ẹ̀rín ọlọ́ba ní ká fi jó wọn lọ́wọ́ bá wọn ká mọ̀ pé lára agbára wọn lọ́rùn pé kó wọn máa ṣe òkú lẹ́bi kí wá lágbára kan nìkan gbogbo ọlọ́ba ló parí lórí láti nípa ní kí a máa ṣe ẹ̀kú síbi ìbẹ̀ ṣùgbọ́n àwọn àánú sáré àdókòwò àfipẹ́fipẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀fẹ̀ níbẹ̀ ni ìwọ̀n pátá ní lọ́rùn ó lè yìí so láti láyé kọ́kọ́ sọjọ́ bá tí ó sàlàyé fún wa ní àná ní ìgbẹ́rù ìṣẹ́ lágbára máa náà mo sàlàyé fún akọ́lọ́mà fún alágbèrè jù bẹ́ẹ̀ lọ. tẹ̀sí wa tó ní yọmọdé ẹgbẹ́jọ́ bẹ́ẹ̀ ní ayé ẹlẹ́ẹ̀kẹjọ ọdún sọ́tò hajj kúrọ́n twenty two àbẹ́lọ́ kẹlọ́mà kó sọjọ́ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير ثاني عطفه ليذل عن سبيل الله له في الدنيا خزي ونذيقه يوم القيامة ونذيقه يوم القيامة عذاب الحريق ذلك بما قدمت يداك وأن الله ليس بظلام للعباد. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ọgbẹ́ ṣàlàyé fún wa ní òní ọlọ́pàá sàlàyé wa nígbà tá a ka wọn ááyà fún wa ní àná àti ka ááyà kan fún wa ní òsì ọlọ́pàá tó wá padà sí ááyà náà ọlọ́pàá wà nínú náà sí ááyà tó wá ka fún wa lọ. ọ̀rìn àárín náà sì máa ń yúta kìlọ̀ bí ìlà ìlú ọ̀rìn. sọ́yà tí wọ́n kà fún wa ìgbéyàwó ayẹlẹ́ kẹta àtàyẹlẹ́ kẹta ọlọ́run bá sọ fún wa nípa àwọn afúntẹ́sí ìsàlẹ̀ fún wa òun náà ní pé kánú àwọn kẹfẹ́ ní mọ́kà àtàwọn àfihàn harry òun náà ni ó torí ẹ̀ sọ̀kalẹ̀ so ọlọ́tún wá dá ọ̀rọ̀ náà padà sọ́dọ̀ rẹ̀ ní ìsìn àwọn afúntẹ́sí wa ní ẹ̀sọ́ tún kéjì rẹ̀ òun náà ni àbújá hàní ìjọ ẹgbẹ́ òun náà jẹ́ ẹni tó ṣe ní pé òun náà tó kéjì rẹ̀ níbi wípé ká máa tó ṣọlọ́mọ ọba ti yàn ẹni tí ó sì mọ̀ lọ́jọ́ rẹ̀ tó ṣọlọ́mọ ọba sọ wípé ọlọ́run bá lóun ó gbé wa dìde àwọn èèyàn yóò ta kò wọ́n ní kò sì tún jẹ́ ìṣesí àwọn èèyàn yìí ni wọ́n máa bá tó ọlọ́ọ̀bá wọn ń ṣàlàyé àwọn èèyàn yìí fún wa wípé wọ́n máa ń jiyàn láì ṣe wípé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ wọn ká jiyàn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ kò ní pé ọlọ́ọ̀bá yẹn lọ́jọ́ ló ti fẹ́ rẹ̀ wípé wàtí àtìlìbì bí lẹ́kì àṣà tó bá fẹ́ bá wọn jiyàn ọ̀nà tó gbà dára òun náà ni kò mọ̀ sáfọ́ wọn bá fi jiyàn

ilé ọ̀rọ̀ tí wọ́n sọ yóò inú ìwé báyìí kùn lọ́wà. Àwọn ẹlẹ́gbẹ́ ìdọ̀lẹ́ ayé ìwé táwọn orí fáàsì ìwé tí èsì ìlọ́lọ́run. Wọ́n kà máa lọ bí ẹni báyìí ló ti tẹ̀ sí ó kà báyìí. So wọ́n mọ̀ tí wọ́n máa níbi fáàsì bẹ́ẹ̀ wọ́n sọ pé ní òfin sọ̀rọ̀ dáadáa. Kò tí ì jẹ pé a ti lè gbọ́rọ̀ rẹ̀ wọlé. Ṣùgbọ́n àgbà jẹ́ mùsùlùmí táwọn bá sàfihàn ọ̀rọ̀ sí wa ìwé tọ́lọ́ la máa sàfihàn. Ìwé òṣìṣẹ́ ọlọ́ọ̀ la máa

wọ́n wà máa ṣe àtakò nípa ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run bìgẹ́rì bílùmí kò sí nígbà kankan lọ́dọ̀ wọn wọn ò lè nígbà kankan tí wọ́n lè sọ fún ayé pé ìmánì kò sí lọ́dọ̀ wọn kò sí dẹ̀bí inú nàkùnrin yìí ní nǹkan tó jẹ́ pé ààrì láti ìwé kan tó sọ̀rọ̀ tó máa ìkẹlẹ́gbẹ́ revelation ni ọlọ́run ọba ló sọ kalẹ̀ lọ́rọ̀ kò sí lọ́dọ̀ wọn. ọmọ mi kò ní sí lọ́dọ̀ wọn dẹ̀línú àpìyínú ìtọ́gbálà káyè ní ta máa ń sọ kankan ní tí wọ́n ń sọ ẹ̀ ẹ̀dọ́ ti bálà káyè kò sí lọ́dọ̀ wọn. ọlọ́run mi kò sí láì sí mímọ̀ lọ́dọ̀ wọn ìmọ̀ wọn kú sọ́dọ̀ méjì ọ̀dà ni pé wújà nínú mímọ̀ ẹ̀dọ́ kò sí wújà kò sáwùjà lọ́dọ̀ wọn. sòkò sáwùjà ìdájọ́ tàbí Wọ́n Ọlọ́run ni kò sí ìtọ̀sọ́nà tó gbé làákàtà ọlọ́pàá fún wa ọlọ́pàá máa lò láti fi tọ́ wa sọ́nà. Ọlọ́run ni kò sí ìtọ̀sọ́nà lọ́dọ̀ wọn, ọlọ́pàá sàlàyé tí ń jẹ́ ìmọ̀ méjèèjì. Ọlọ́run ni kò sí ìtọ̀sọ́nà ẹni pé kò sí ákínú sọ̀hìn ìmọ̀ ìjọba làákàyè mú Àgbẹ̀ ilé ìmọ̀ bàbá ká ìmọ̀ bí á ah, ìdí ọ̀sọ̀ ìwọ̀n kò sí bẹ̀. Wàlá ti dàbí òní. Ọlá ni ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹ́fẹ́ tó fún àwọn ìmọ̀ ọ̀dá ní kí ìlọ́ lè ṣàfihàn rẹ̀ sí ìwé kan. Ọlá ni ìwé kan tí máa tàbálẹ̀ sí nǹkan tó bá jẹ́ irọ́ táwọn yóò ti mọ̀ pé irọ́ lélẹ̀ òdodo lélẹ̀ tẹ́bí Islam ní tàbálẹ̀ tó tàbálẹ̀ pé àìkí á mọ́ ó tẹ̀lẹ̀ tó lẹ̀ sọ bọ́lá ọba ti dá wa láti bẹ̀rẹ̀ bọ́lá wọn bá ti ń ṣe wálé ọkọ̀ kan tí ti ń pa wálé ọkọ̀ kan bọ́lá wọn bá ti wọ́n bá ní lágbára ti dá wa padà kùránì tún inú ìwé tó ti ṣe náà ọ̀rọ̀ ìpòlù sí lọ́dọ̀ àwọn ẹbí bẹ́ẹ̀. Sàníyà ìtúbí lílùdílà sẹ̀lẹ̀ ìlà. Wọ́n bá fẹ́ sàlàyé fún ayé pé àwọn tá ni wọ́n máa ń tẹ̀lé kílẹ̀ ìrò nǹkan tí mo rò yìí so ìròrí lásán òun náà ni wọ́n máa ń tẹ̀lé ìjọba àwọn tá a jẹ́ mùsùlùmí àní máa tẹ̀lé ìròrí tá a bá fi rí ẹ̀rí látinú kùránì tá a bá fi rí ẹ̀rí látinú àti ìgbòhun náà bá ní ká máa rò kọ́lọ̀kọ́bà yọ́n sí àlòrí aláhàní kọ́lọ̀kọ́bà yọ́n sí orí tó báyé gbé ẹ̀sìn làkánà dínú bí rahim tẹ́gbé ẹ̀sìn ká máa fi làákà ìgbé ni ká máa fi làákà ìgbé ni bàbá bàbá ní ká fọwọ́ pa socks ibi tá àbá máa fọwọ́ pa ìsàlẹ̀ tó gbé ìbọ̀sẹ̀ náà máa ń bọ̀sẹ̀ yẹn wọ́n olúwọ́ bàtà sí báhàn ẹ má dẹ̀ bí wọ́n máa fi rìn lórí ilẹ̀ ẹlẹ̀ bàtà ọwọ́ socks yẹn gbẹ̀nàgbẹ̀ socks yẹn gbẹ̀nàgbẹ̀ ní ìbọ̀sẹ̀ tẹ́gbẹ̀ wọ́n á mú òtẹ́gbẹ̀ fún fún tí wọ́n wọ̀ gbàrà òun náà ní yọ́ jàbí gbẹ̀rẹ̀ wọkọ̀ bá sún tó wá kó gbogbo ẹsẹ̀ rẹ̀ wọ́n fi máa rìn lórí lẹ́lẹ̀ tẹ́bá wá fẹ́ kí wọn ọlọ́wà ní kí wọ́n mọ̀ bọ̀ tí wọ́n bá wá bọ̀ lẹ́gbàá náà ti sàlùwà lásán ní tẹ̀sẹ̀ bọ́ ìlàlùwàlá so fún ọmọ bọ̀ tó bá wà nílé kọ́ mọ̀ bọ̀ láàrin twenty four hours ẹlẹ́gbẹ́ wọn bá jẹ́ onírìn àjò kọ́ sọ́dọ̀tà ara bẹ́ẹ̀ ẹni á fẹ́ fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí ìjọ àfọwọ́ parẹ́ ní òkè ìbọ̀sẹ̀ onífọwọ́ pa ìbọ̀sẹ̀. ibo ni dọ̀tí wà ibi tí dọ̀tí wà ti ní kíni ìsàlẹ̀ ìbẹ̀lẹ̀ ẹbí tẹ̀lẹ̀ ẹlẹ̀ ìbẹ̀lẹ̀ ẹgbẹ́ fọwọ́ pa wọn kọ́ fọwọ́ pa òkè rẹ̀. sọ́dọ̀ tẹ́fẹ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìdí kíni o kìí ṣe nǹkan tá a máa fi làákà ìlú ṣe kìí nǹkan tá a máa fi làákà ìlú ṣe so a gbọ́dọ̀ rí gẹ́gẹ́ tó jẹ́ wá tó wá sínú tíà nǹkan ló tóbi jù ètò bá wọlé wá láti inú tí àkòrí takùlà kẹlẹ̀lẹ̀ ìtakùlà kẹlẹ̀ ló bá wọn fa tù so látara àjọpẹ́ ìdílé àká ìrọ̀bà tí ìtẹ̀tẹ̀ ayẹyẹ tó ní ìlọrí nílò ọba sí ọ kí ní ẹbí òfin òun náà lọ́mọ ọ̀pọ̀ takùlà kẹlẹ̀. àwọn èèyàn wá ìdílé àwọn ń tẹ̀lé ju wọn ẹ̀rọ àyè náà tẹ̀lé ìròyìn lásán ilé kò lè rí báyìí ọlọ́run lè bẹ̀rẹ̀ sí so ìròyìn ẹnìkan àwọn òbí rẹ̀ tó kí àwọn kan kọ́lé táwọn kan ti ju tó gbẹdẹ wà ń lò lẹ́lẹ̀ báyìí bóòlù bí abẹ́ni gbọ́dọ̀ wọ́n wà gbé dìde ṣùgbọ́n náà kàrò tiẹ̀ ní ẹ̀ látara bẹ́ẹ̀ wájú kí wẹ́n ibi ọmọ sí ọ̀nà so àìlẹ́ẹ̀kejì náà ní kí ẹlòmí òwe òwe sílẹ̀ báyìí kò ní tẹ̀lé ìjọ àwọn àtẹ̀lé náà ní pé ìtì bá wọlé àwà afẹ́ ló ti lómi máa ṣe ẹlòmí àwọn rí òdodo ẹgbẹ́ wọn fi òdodo ni nígbàdé wa gbà kan ìlú ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tó bá wá ń jẹ sí i máa gbà kan lọ́wọ́ rẹ̀ látara bẹ́ẹ̀ kò ní tẹ̀lé sí i bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ àwọn tá ń sọ yìí ìkankan ló ti wọ́n nígbà ẹgbẹ́ ìròyìn wọn nìkan ni wọ́n tẹ̀lé àbíkọ́ jẹ́ pé afẹ́ ẹnu wọn òun náà ni wọ́n tẹ̀lé ọlọ́wọ́ sára ìfún wa pé bóyá ẹni tó ti wá ń ṣe lẹ́yìn ìgbà tí tẹ̀lé afẹ́ ẹnu náà. ثاني عيد فيه ليذل عن سبيل الله lẹ́yìn ìgbà tó ọjọ́ bá wá sọ òdodo kalẹ̀ fáwọn èèyàn yìí ọlọ́wọ́n bá ṣàlàyé fún wọn wípé ọjọ́ ọ̀gbẹ́jọ àìkèámọ̀ yìí tí ó ṣẹlẹ̀ ní ọlọ́wọ́n ọba ní àágbé gbogbo àwọn èèyàn dìde ọlọ́run tó ní bá tó wá ń ṣàlàyé tó fọ́mọ èèyàn yìí ọlọ́run ní sáà ní àdìsí ọlọ́run ní ọmọ èèyàn yìí o ẹgbẹ́ yóò máa mi ẹgbẹ́ rẹ̀ kò náà ní pé yọ́ bẹ̀rẹ̀ fi máa rin àárín yá yọ́ máa wá sọ́lẹ̀ yọ́ bẹ̀rẹ̀ fi máa sọ pé ìrọ́lẹ̀ pa yọ́ bẹ̀rẹ̀ fi máa fi ẹnu yọ́ máa ṣe léyìí lẹ́lẹ́ pé ó ń ṣe kí ní máa ń káì sọ̀rọ̀ wọn so ló jẹ́ pé ọjọ́ àwọn tó ti ṣe kí máa káì síwájú nínú wa náà ní tẹ̀rẹ̀ àwọn olùwà nígbà tí Musa ó bá fẹ́ àwọn ó bá sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ti kó yẹ wa máa gbáǹkì ẹbí bí musa ní bá fẹ́yà ọ̀sọ̀ sọ̀rọ̀ ọlọ́run bàbá ẹ̀ ọlọ́run ti kọ́ ọlọ́run yẹn ọmọ ẹ̀jẹ̀ bí ọlọ́run bá ń sọ sí mi ẹlẹ́rìí ti láàbì ọmọ rẹ̀ pé ìdí musa wá mú wá yìí o ìdí musa mú wá òdòdó ni ọwọ́ tẹ̀lé kí ni o ọwọ́ tẹ̀lé àfẹnú fàtàwá láàbì òkìlì òun náà lagidi kò sí jọ́sẹ̀ ọlọ́run ni ẹ̀fẹ̀ àwọn sọ pé kò sí ilé ni o kò sí nǹkan tí yọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfíkì ọlọ́run ní àwọn mùnáfíkì náà àwọn náà máa yagí ní So ọjọ́ ti wá làwọn tààlá òṣèlú. Ọlọ́run ní àwọn mùnáfíkì فهم يصدون رأيتهم يصدون Ọlọ́run àwọn mùnáfíkì ló ti kọ́ ọ̀kan lọ́gbọ́n ìwò ṣọ́rọ̀ ọba áti láti bàbá ákẹ́. Bá wọ́n fi ní wájú ọlọ́run, ọlọ́run láíláí, ọlọ́run wọ́n tẹ̀lé tó wájú ìṣọ́rọ̀ ọmọ. Àwọn òṣèlú lẹ́tún wọ́n máa ṣàgídí, ẹ̀dọ́ wọn ṣàgídí máa káàkiri. Ìṣesí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí nìyí

ọlọ́run wá ń sọ àwọn tí wọ́n tẹ̀lé afẹ́ ẹnu níbi ẹni wá tẹ̀lé afẹ́ ẹnu tó bá gbọ́rọ̀ tán yóò wá tẹ̀lé afẹ́ ẹnu ẹ̀ yóò lọ wọ ọ̀gbọ́n ìjọsẹ̀ ọlọ́run ní sáárì àdéṣe ọlọ́run ní àwọn tó bá jáwé èèyàn yìí sábẹ́ tẹ̀lé afẹ́ ẹnu ọlọ́run ni wọ́n máa ń jẹ́ ẹni tí ó máa mi ẹ̀gbẹ́ wọn wọ́n máa sáré wọ́n máa kó lẹ́gbẹ̀ẹ́ kò sí jọ̀sẹ̀ àdìsẹ́ ní ọmọ ṣe yẹn ọlọ́run máa ń sàlàyé rẹ̀ fún wa láti káì láti gbòòrò ليضل عن سبيل الله wọ́n ní tó ní ṣe báyìí pé ní ìrùdílà ánsẹ̀bílìlá ìrùdílà náà ánsẹ̀bílìlá ìbámu ẹ̀tọ́ bá ń rí ẹ̀rọ òwe kí ní èso òdòdó bí àwọn ló ń ṣe báyìí àwọn ẹni ńlá ní kámákì ẹ máa kó ní ìlú kìlá ọdún ìsìnlá tó tó kó lọ́dọ̀ musa tó fi kí ilé sọ ẹ̀rọ náà lọ́wọ́ ní sọ yìí tó la gírí kó lẹ̀ lọ́sùn àgbọ̀lódò ni flag lè fi fi àwọn tó wà lẹ́yìn rẹ̀ á lè sùn àwọn náà tẹ́gbẹ́ bá ti ń fara balẹ̀ tí ń gbọ́rọ̀ yẹn tí tẹ́gbẹ́ gbọ́ fẹ́ gbọ́ pé tó máa sàrà ìlú mi sí ọ̀dọ̀ àwọn ẹ̀rọ máa wòlé rẹ̀ kò ní mú sáà sọ. ọ̀nà pé òun sì sìnà kó lóore ọwọ́ á ń la jíríà ṣe káyọ̀ fọ́nà òjò lọ sí ìlú ti ńlá á ṣẹ̀lẹ̀ ìlú mà. irú ẹni bẹ́ẹ̀ ó ti kàn pẹ́sẹ́ rẹ̀ tẹ́gbẹ́ ìṣe tí rẹ̀ yẹn ó ní sàrìyàn kó lọ́dọ̀ lọ́jọ́ ọ̀tọ̀ ọlọ́run ni àjòjú kí ìyá alábòjútì yọ máa bẹ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ láyé ìyá alábòjútì òun ni wọ́n máa bẹ fúnra àwọn èèyàn bẹ́ẹ̀ láyé àwọn afáfẹ́jẹ́ àwọn afọ́nítẹ̀ sí i wọ́n ní àwọn méjèèjì ayé torí wọn sọ kalẹ̀ lẹ́tọ̀gbọ́n harry àti àbújá ayé àwọn yìí torí wọn sọ kalẹ̀ ọlọ́run ọba jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn ìyá àdójútì láyé kí ni àdójútì ìdọ́jẹ́gbé ọ̀sẹ̀lẹ̀ sí àbújá nìyí ogun bájírù wọn wọ́n pàdé àbújá lóṣù ohun sì lórí ìdí ogun oṣù lídà ogun bájírù ẹ̀tọ́ wá jẹ́ lídà ogun bájírù ọwọ́ ajẹ́ pé náà mùsùlùmí ẹni tí wọ́n pa náà mùsùlùmí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn jẹ pẹ́rẹ́ ni wọ́n pa náà mùsùlùmí àwọn tẹ́gbẹ́ àlejò yìí pé wọ́n ní ó kọ́ náà àwọn apá wọ́n tún wá pa wọn wá gbóyè ó ní ọ̀gá lójú ogun tó kó gbàgbà kèfèrè dání lójú ogun ọwọ́ adẹ́ni yẹpẹrẹ lójú ogun

kò sí ní pé ọ̀pọ̀ ilé gbogbo bá dérù ló ti ṣe tó wọ́n mú láàyè báyìí wọ́n mú lẹ́rù tó lágbára tó wọ́n mú lẹ́rù lásọ́jà ní sọ́sọ́rọ̀ ṣùgbọ́n náà àwọn èèyàn bí wọ́n fún mi tẹ́kọ́ ti fàgbà ìṣọ́nà wọn tó wọ́n dẹ̀ pé kò sì tún yẹ láti túbà padà ó ti dúró nítorí yẹn lórí ní ìbàjẹ́ ẹ̀dẹ̀ náà ṣọ́nà máa ní ilé ẹni bẹ́ẹ̀ tó yẹtọ̀ sí wọn pa wọn pa níbẹ̀ pẹ̀ tí ò ṣọ́kàrà bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n jẹ́ lọ́jọ́ pé ó kú kú pé ikú ẹ̀sìn ikú àdójútì wọ́n kú ní ọlọ́run bá ní kó jẹ́ tí wọ́n tó gbọ́dọ̀ bá ní gbogbo tí bá ti ń ṣe báyìí ọlọ́run ní kíjì ọlọ́run ọba nílò ẹni ẹgbẹ́ àwọn mùnáfíkì ọlọ́run máa ń gbé ní ìtọ́jú ṣùgbọ́n lọ́pàá láti gba fún àgbẹ̀ tí láti fi ọmọ àtìkú lọ́sùn lọ kí o sì lápá ṣòṣe lọ́pàá yìí so àdójútì ni so ikú àdójútì lọ́pàá yìí ti ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀rọ ẹgbẹ́ ibà máa ń jẹ́ pé máa ń ṣe pé kò sí tí òṣìṣẹ́ ọlọ́run pé òṣìṣẹ́ ọlọ́run fà wọ́n sí so ọjọ́ pé yóò máa ṣe gidi máa káì sọ̀rọ̀ ọ̀nà ọ̀nà tí ó ti tẹ̀ tó sì mú lódó rẹ̀ ọlọ́run ikú àdójútì ń bẹ fún wọn àgbáyé náà. ونذيقهم يوم القيامة عذاب الحريق. ọlọ́run ni irú ẹni bẹ́ẹ̀ ìyá rẹ̀ ò tíì pé o ìyá atilé ayé nìyẹn ọlọ́ni wọnú rí ikù ọlọ́ni àwọn ọlọ́run ọba áàpùn ẹni ẹ̀tọ́wò yàwó pẹ̀lú kìámà ti lọ́jọ́ gbẹ́jà kìámà ọlọ́ni áàpùn tọ́wò àdáàtàkàrí ọlọ́ni ìyà ètò tẹ́lí pé ọmọ ayébẹ́ pé ọmọ tó èèyàn náà ìyá múná ọlọ́ni ìyẹn bẹ́ẹ̀ náà ìyá alábùkù ìdánú rá ọlọ́dúnkọ̀ ọjẹ́ ẹni náà tó rẹ̀ sí máa wọ nínú náà. Láàrínkà bí máa kọ́ dára sí yàrá. Ọlọ́run tí wọ́n lọ ń kìyà ní ẹgbẹ́, ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n máa sọ fún ní pé torí àtọ́ ìtẹ̀lé o, kò tàbí máa ṣẹlẹ̀ sí ọwọ́ ìmáàkọ́dà mọ́tí àdáhàkà. Ìyí tí ọwọ́ rẹ̀ méjèèjì ti síwájú, ó lọ ń bá tóbi ń jẹ̀yà yìí.

ومن الناس من يعبد الله على حرب ọlọ́ọ̀bá sọ ikọ̀ alákọ̀ọ́kọ́ fún wa nínú àwọn èèyàn ẹgbẹ́ ọlọ́ọ̀bá fẹ́ sàlàyé fún wa ní ikọ̀ àwọn èèyàn mẹ́ta tàbí mẹ́rin sàlàyé fún wa ní ẹgbẹ́ àwọn ti sàlàyé fún wa ó pé àkọ́kọ́ nìyí sàlàyé fún wa òun ọmọ ọlọ́run kò ní fáàtì kankan lọ́wọ́ ṣùgbọ́n ní pàtàkì ọ̀rọ̀ lọ́wọ́ yóò tún máa ṣàgídí yóò tún máa lagídí láì lè fáàtì lọ́wọ́ yóò tún máa gidi. ìyà tó wọ́n jẹ ní ọlọ́wọ́ sàrẹ̀ fún wa yóò jẹ kí máa yóò tún jẹ ẹgbẹ́ oúnjẹ tí ọlọ́wọ́ fi jẹ nínú ńlá ọlọ́wọ́ ń sàlàyé kí ẹ̀ ní kejì ẹgbẹ́ àwọn mú kó sínú ẹ̀ àwọn mùnáfíkì na àwọn náà kó na ọgbọ́n ọdún náà. Ọmìnà náà ti mẹ́yà gúdù yóò kà ọ̀rà sí ni, kèrè òkè. sí sí, lọ́bẹ̀ tí lọ́mù kò ní kó sínú mùsùlùmí táyáyá yọ ara tó ṣe tí ìjẹ́kọ̀ wọlé kò ní wọlé yóò rà tó sẹ́nu ọ̀nà kò ní wọlé islam ẹni ọ̀nà bí ó dúró sí ti àwọn ẹ̀kan àbá wọn mo ní wọlé ẹ̀sìn ọlọ́run wọ́n dúró sẹ́nu ọ̀nà mi so aláhárọ́ sí ibi ọlọ́wọ́ abẹ́ sàlàyé tí bóòlù ti dúró sẹ́nu ọ̀nà torí pé ó ní dáàtù nípa ẹ̀sìn islam bí ẹ̀sìn yìí ju ẹ̀dá

so wẹ̀yìn àsọ́bà wo kẹ́yìnrù tí dáadáa bá ti ń ṣẹlẹ̀ sí gbogbo tí ń fẹ́ tí ń tó lọ́wọ́ tí ń ṣe gbogbo ẹ̀ náà ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn pèmí sí yìí tó bá gbà kò sí ìgbà ọ̀rọ̀ àwọn ilé mùsùlùmí kò sí ọ̀jẹ̀ ọ̀rọ̀ pé torí bí àwọn sòrò kan bẹ́ wájú àwọn ọ̀rọ̀ ń bẹ́ wájú lórí pé fẹ́ lágbára rọra tó ná lọ́jà ẹ̀ káàkiri معنا ń nàìjú ẹ̀sìn lélẹ́ ìlàdà من ó sọ̀rọ̀ lórí ẹ̀sìn gidi nìyẹn ẹ̀sìn tí mọ́ wá lórí ẹ̀sìn gidi náà. وإن أضافته فتنة انقلب على وجهه Ọwà wọ́n àtọ́ bá tí ó fi sinátùn tó bá jẹ́ pé àdánwò bá wá tẹ̀lẹ̀ sí ìkọ́lába ara wàjì ló pàdé yìí jẹ́ ni. Ó pẹ́ sára bá fi ṣẹlẹ̀ sí ra ìjọ òṣèlú pé yọ ọ́ padà sí ti pọ̀ ní. Ẹni tí a bá ṣàlàyé fún wa pé àwọn tó ń gé àwọn kan òun náà ni pé àwọn èèyàn kan máa wá sínú ẹbí ni wọ́n mú wọn máa gba ìṣúra tó wà bá nínú ẹgbẹ́ ìṣúná àwọn ráyà tó ní wọn sọ̀kalẹ̀. So tó bá tó wá rí pé ìlábá ti ní orí pé ah, ìyàwó òun bímọ orí pé eh, ràkúnmí òun bímọ dáadáa ẹ̀sìn òun bímọ dáadáa lónìí kọ́lá àárẹ̀ àdínú sọ́ọ̀sẹ̀ lórí ẹ̀sìn gidi ẹ̀sìn gidi lọ́wọ́ ilé àwọn ohun ìgbìmọ̀ láti wú ẹ̀rọ lọ́rùn àwọn arákùnrin ohun ìgbìmọ̀ dáadáa wọn ṣe wọn ṣe dáadáa lónìí a ara nínú sọ̀rọ̀ lónìí ẹ̀sìn ìwúrí léyìí o kì í sẹ́sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn máa ń ṣe yẹn fẹ́ jáwọn bàbá oko ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí wọ́n wá nìyẹn gẹ́gẹ́ wọn á jẹ kọ́kàn wá wú ẹ̀sìn gẹ́gẹ́ bó ti rí ni so wọ́n á wọ́n wá wú ẹ̀sìn gẹ́gẹ́ bó ti rí so látara bẹ́ẹ̀ báwọn ti máa ń fẹ̀sìn nìyẹn ó wà lórí ayé náà àwọn náà tẹ́tà àwọn náà máa ń ṣe ẹ̀sìn irú àwọn ẹ̀sìn báyìí pẹ̀lú àárọ̀ àdúró téńté ni ìdáhùn tẹ́ni mú ẹ̀sìn òun náà kọjá pé rere nìkan yóò máa ṣe ti wà ṣùgbọ́n wọn ọmọ yìí pé àti rere àtàbùrú ọlọ́pàá máa fi tẹ̀sìn yẹn pẹ̀lú ọlọ́pàá máa yẹ pé nínú sọ́tù àǹbíyà ayé àtàbùrú ọlọ́pàá

فأما الإنسان فأما الإنسان إذا ما ابتلاه ربه ọlọ́ni ẹgbọ́ bẹ́ẹ̀ nìyẹn nígbà tó náà wọ́n bá bá tẹ̀ sí ìtàláwùrọ́ níbi ọlọ́run bẹ́ẹ̀ tọ́lọ́ ní ọlọ́run ìtàláwùrọ́ kù kí ọlọ́run ọba rẹ̀ bá tẹ̀ sí náà. Fàájú ọmọ òwò náà á máa. Ọlọ́run bá tẹ̀lé ní àpẹẹrẹ láwùjọ láwọn èèyàn fún alé. Ṣé bọ́lá bá ní ìjẹ̀kọ́ máa jẹ́ sí ẹ̀ ó ń kọ́lé Fàyàkúrò ah, ah, rọ̀bì ọlọ́run ní ẹwà ní ọ̀rọ̀ bàbá wa tí wọ́n tẹ̀sì. Fàkọ́dọ̀ àlè. Fàkọ́dọ̀ Ọlọ́run bá wa ní kí á sì kèrò fún wa náà i àárín. Rọ́ àmọ́ àtọ́bá yìí pé ọ̀pọ̀lọpọ̀ àárín lórí ọlọ́ọ̀bá ó fi yẹpẹrẹ mi ó ti pàpù kàn ní ìrẹ̀lẹ́gbẹ̀ ọjọ́ náà. Àwọn méjèèjì ọlọ́run máa Ẹni tó béèrè kan ó béèrè ìtọ́jọ́lọ́run ò lọ́wọ́ ọlọ́run tẹ̀sí. Èèyàn wá wọnú ẹ̀sìn, èrè ọ̀rẹ́ bá wọnú ẹ̀sìn pé a àfọ ní garanti tàbálọ́ra kan nílé kò sí èrèjì bẹ̀ ọláàrẹ máa lé tó sí ni ọlọ́pàá mi bàbá wọn nẹ́ẹ̀sì yẹn tó bá wọlé fi tẹ́sì ó lè fi dáadáa tẹ́sì yẹn bàtọ̀ wọ̀ mẹ́ ó lè fi fàbúrú tẹ́sì yẹn bàtọ̀ wọ̀ mẹ́ ṣùgbọ́n èyí lè fi tẹ́sì yẹn ọlọ́pàá wọn ní tẹ́sì yẹn ni ọlọ́pàá ò lè pẹ́lẹ́ mi ọkàn ọlọ́pàá ò lè pẹ́lẹ́ kankan ní ọ́n tẹ̀sí àbíkẹ́sì ọkàn dá ilẹ̀ wọn ọ̀nà ọmọ ẹ̀rí kan ní kàtí ń jà ọlọ́ọ̀bá ń sàlàyé fún wa nínú ayá ìkáwọ̀ ọmọ jẹ́ kan nínú àwọn ìṣẹ́gbé tí ọlọ́ọ̀bá wá tẹ̀sí wa fún kan díẹ̀ látara bí a fẹ̀sí wa lẹ̀ ẹ̀rẹ́ náà fẹ̀sí rẹ̀ lẹ̀ yọ orí òkè kan ní ọgbà rẹ̀ ẹ̀rẹ́ tó ń gẹ́gẹ́ náà kò tí ì ohun mojú tó sọ̀rọ̀ tiẹ̀ náà yọ àwọn ní ọgbọ̀n gbàgbà ló ti sọ̀rọ̀ wọn bíbọ̀ ilé ìgbà ọmọ bẹ káàkiri tó gbọ́ ọlọ́run bá fẹ́ tẹ̀sí òun ni ó lè tó lọ́dọ̀ ọlọ́run tí tí tọ́lọ́ mú òfin gbàdúrà ṣùgbọ́n lọ́ni ọdún yẹn yóò máa fẹ́ káàkiri kò sí náà bẹ́ẹ̀ lónìí ìṣúgbà ló wá ti wọn aládàáwò tí ò lè ṣe tó tó tó gbé kí ni o èyí sẹ̀sì rẹ̀ dáadáa ṣọlá máa ṣàlàyé fún wa ní ibi àwọn èèyàn kan ní àwọn ọkọ̀ ikọ̀ kejì yẹn àwọn mẹ́tìkì àwọn ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn mùmìnì náà àwọn ẹlẹ́yẹ mùsùlùmí náà ìjẹ̀gbà Islam ìtọ́lẹ̀gbà Islam wọn a máa ṣe bẹ́ẹ̀ sọ́ọ̀rọ̀ àdúró tẹ́tẹ́rẹ́ sí mi kò tí ìwọ lẹ́sìn ara díẹ̀ tó ìjọba náà ti gbé ẹ̀sìn yóò pe owó wá tí ó bá ní owó wá òun jẹ náà so pe dáadáa wá jẹ náà. Ọ́sìrọ̀ dúnìyà òrin ààfẹ́ra. Ọlọ́niwẹ̀ ẹni bẹ́ẹ̀ ọ́sìrọ̀ dúnìyà wọlé Ọlọ́niwẹ̀ ẹni ó pàdánù ilé ayé, ó pàdánù

islam padà bẹ́ẹ̀ ló ṣe ní pé abẹ́rẹ́ tẹ́lá mùsùlùmí padà rí lóògùn tó di ọ̀rọ̀ fún wọn lóògùn sẹ́yìn wọ́n padà rí ọ̀rọ̀ àwọn mùsùlùmí máa kú sójú ogun náà wọ́n padà láti jẹ́ lọ́wọ́ àdọ́wájẹ́ àwọn kẹfẹ́ ní wọ́n padà wá mú wọn lẹ́rú padà sí àjẹ́ wọn so kọ́ ọdún ni àwọn padà nílé ayé ọlọ́run ni wọ́n padà ní ilé ayé padà á wọ́n padà náà kí àwọn wọ́n kú ní kéde wọ́n wọ́n padà nù àlèkè àwọn ọ̀rẹ́ àlùjẹ́ náà bẹ̀rẹ̀ fún wọn ní láti kẹ̀ àmà ọ̀nà àwọn ìfẹ́ ti pàdánù yẹn wẹ́n tí bá ń ṣe léè tí ó ti pàdánù lé ayé nìyí ìdúró lọ lé lọ́wọ́ ọba ló ń sọrí ẹ̀ka káàkiri ọlọ́run ní ọ̀kẹ́ lọ́wọ́ tòjú pàdánù lé ayé lọ́tẹ̀lì kí amára yóò padà tó ní méjèèjì tó náà. láàyíká ló ẹgbẹ́ pàdánù àdìkẹ́ àmàrà nìkan tó pa kẹ́lẹ́ ẹ̀ta o tó o ṣùgbọ́n tẹ́lẹ̀ ìfún àtàkọ̀ kò nílẹ̀ ayé orí nìkan tó ní pé òun òun ká lọ́pàá làwọn méjèèjì kò rí kẹta òun wọ ẹgbẹ́ kẹ́yà máa sáká kiri kẹlẹ̀ ó ti ní owó lọ́wọ́ bá tó bí ẹsẹ̀ lè sọpọ́ sí ní ìṣọpọ́ sí ní tó ń lò lùkẹ́ sọ́dọ̀ ní ìdáká kiri ọlọ́gbọ́ àdẹ́kọ́ máa pàdánù kò ní rí nìkan jáde òun ẹgbẹ́ máa lọ tí ọmọ bẹ́ dàkí ló wá bẹ́ lórí pẹ̀lú rẹ̀ lórí àṣeyọrí kankan ọlọ́run yóò wá padà mú rẹ̀ àyè yóò bá máa kí ọlọ́run ìdáríkà wọ́n. láàríkà wọ́n lọ́kọ́ ọlọ́run irú pàdánù eléyìí ọlọ́run ìgbàlá tó kún fún ọ̀rẹ́ tó tó fi pọ̀ tó lè fi ọmọ pàdánù ilé ọ̀rẹ́ pàdánù ọ̀rẹ́ يدعو من دون الله ما ọlọ́ni àwò lọ́wọ́ kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba tó bá kúrò ẹ̀sìn ọlọ́run ọba yẹ̀bì wú ní dúró ní láì yóò àlọ́ máa pè lẹ́yìn ọlọ́ wọ́n láàyè àwọn ẹgbẹ́ ọlọ́run bá wà ẹgbẹ́ ọlọ́run bá tẹ̀lé ń pè lọ́mọ ọlọ́run kò ní ìtẹ́lá àǹfààní kò lè kó ìrìn torí pé ẹni ò ní àǹfààní lọ́dọ̀ kò ní torí kí ni o kò sì ní ìnira lọ́dọ̀ ọlọ́run ni ànáfíwò àjọ́ọ̀dù lárúkọ lọ́dún méjèèjì ni àwọn afá ni a máa ń pè pọ̀ àníkọ́lọ́wọ́ ní àjọ́ọ̀dù lásán a máa pè ní ànáfíwò àjọ́ọ̀dù láti méjèèjì kù so ọba bẹ́ẹ̀ ní máa ń ṣe yẹn láǹfààní tí wọ́n fi nira kan àbẹ̀wẹ̀ pọ́lọ́ ní àjọ́ọ̀dù lásán lórí àtọ́ntà yẹn sọ̀rọ̀ wọ́n lè pè ní àná fíìmù lásán ọba tí wọ́n sì rán fa so méjèèjì lọ́ba máa fi pọ̀ ọba tí wọ́n sì rán àti wọ́n fi nira pàìn sọlọ́ ọba ìlú ni méjèèjì gbogbo ọ̀rọ̀ ni àlọ́ sọlọ́ kò sí gbọ́dọ̀ fún ìpolé ìdí aláfààní kankan ìgbà máa fà ní rẹ̀ bọ́ ọlọ́run ní kọ́mọ́ tọ́lú yìí tọ́lú bẹ́ẹ̀ sí ìlànfààní ọlọ́run ní kọ́mọ́ tọ́lú yìí ọlọ́run ní ọ̀run ní ká sí ìlànfààní ká Láàrínkà wọ́n àtọ́rà lùbẹ̀rí. Wọ́n náà ní ọwọ́ àpapọ̀ máa ìpàdánù rẹ̀ tó kojú hàn, ó tó wá ń parí pọ̀ máa kí ni ó àdìrò tó jẹ́ ìlú ìjìnà. Ṣùgbọ́n tó tó jẹ́ sí ìlú ó bá wà nù àmì, ó pàdánù, ó tún wà nù àmì. Ṣọ́nà ti jẹ́ ìṣọ́ ọgbogbo ẹ̀ ọwá ìgbà يدعون ما ضروا وضروا نصري ọlọ́run ní yẹ́dìwú ọlọ́run ní ẹni yìí yóò lọ máa wá máa pè àwọn ni àyẹni láti lọ́rẹ̀ pé wà láyé ọlọ́pàá ti kúrò ní ọlọ́run yẹ́dìwú mi tún ìlà tọ́lọ́pàá àwọn agbábẹ̀ ọlọ́pàá tún ní pt yẹ́dìwú wájú ìrìn lábẹ́ ìlú tàbí tó ń pè ó máa ń pe ẹ̀tọ́ yàtọ̀ sọ́nà ó ń pe ẹ̀tọ́

yóò tilẹ̀ fún wọn sọ̀rọ̀ sí ní ọ̀bàrà àwọn ọ̀nà lọ sọ òkè tó pé ó láǹfààní kankan ọlọ́ba fẹ́rẹ̀ fi hàn ìjọba pé ìnira ni ó máa fi kàn ìnira ni ó máa bá pàdé lẹ̀ tó gbọ́dọ̀ wọn kò ní yọ ní ìbẹ̀rù kẹ̀kẹ́ sí yẹn ẹ bá ti yọmọ ọlọ́run kí ló máa rí ìnira ni sọ ẹjẹ́ lọ sí yẹn ìnira lọ́tẹ̀ máa rí bẹ̀rẹ̀ pẹ̀lú àǹfààní náà. láti sani màúlà wà lábí ìbẹ̀lẹ̀ àṣẹ. ọlọ́ni àlùmọ́ọ́lá ẹjọ́ fẹ́ rìn lọ́wọ́ ẹ̀ àdébí ọlọ́run ni o ẹni ọlọ́run kan ni o tó bá lójú ẹni òṣà náà ní ni o ọlọ́run àbí ìsàlùmọ́ wò la ọlọ́run ẹni táwọn èèyàn lọ pẹ̀lú wá ràn wọ́n lọ́wọ́ tó jẹ́ àná sí òkú tó fẹ́ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ni ọ̀tá fún rẹ̀ ni tọ́jẹ́ pé wọ́n lọ pè tí ò lè ṣe kẹ́kẹ́ fọlọ́ tí ó tẹ́kùn lè ṣe kẹ́kẹ́ tó wá pè ọlọ́run àbí ìsàkọ́ni ẹni ẹ bá ti ọlọ́ni irú ẹni tó fi ra rẹ̀ lẹ̀ tó ló wọ́n máa rẹ̀ nìkan lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́ni á ah, ọlọ́ni mi bẹ́ẹ̀. ọlọ́ni ẹni wá ṣe pé òun náà wá lọ mẹ́rin tó pé á ah, ẹni yìí ni màá lọ máa bá. ni màá lọ máa jẹ́ ló ṣe pé màá lọ máa bá. ṣẹ́gbẹ́ olóògbé wọ́n lọ máa bá ẹnìkan ní àṣírí ẹ̀ tó mẹ́rin ẹ lọ́rẹ̀ẹ́.

ọlọ́run bá fi síbẹ̀ kó máa sàn bẹ́ẹ̀ odò ọtí ọlọ́run bá fi síbẹ̀ kó máa sàn bẹ́ẹ̀ odò oyin ọlọ́run bá fi síbẹ̀ kó máa sàn àwọn odò mẹ́lẹ́rin ní àkókò àti fi jẹ́ ìmúlẹ̀ tí ó sàn náà jẹ́ náà ọlọ́run àwọn tí ó máa mú ọlọ́run àwọn tó ń jẹ́ àwọn tẹ́tẹ́ wọn máa sin ọlọ́run ọba lórí pé ọmọ ọba máa fi àtẹ́wò ti ta ní ìlànà òṣìṣẹ́ náà. إن الله يفعل ما يريد ọlọ́run ọba ni ọba tó ti pé yí máa ṣe máa yù rí ìlú bó bá ti wù ú bó ti wọ ọlọ́run ọba ló fi ṣàwọn èèyàn lẹ́yìn ọ̀nà sani ti islam sani dé muslim kàyáyá tó ẹgbẹ́ ẹ wọ́n kàpọ̀ sínú islam wọ́n lẹ̀ ní mùsùlùmí tó ti bẹ́ẹ̀ wọ́n fi àdánwò sí kámi ìgbésí ayé wọn ọlọ́run gbọ́dọ̀ bá ti ṣe gbọ́dọ̀ bá ti máa ń ṣe nìyẹn àwọn náà ti rólòdò wọ́n من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة Ọlọ́run bá tí ọlá rẹ̀ já, àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta nìí. Rẹ̀bẹ̀rẹ̀ níbẹ̀ náà àtúnwà lè yọ ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin níbẹ̀. Ikọ̀ méjì ọwọ́n pẹ̀lú sí. Ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni, àtúnwà lè yọ ikọ̀ ẹlẹ́ẹ̀kẹrin àti ìyọ́bẹ̀ kí làwọn pẹ̀lẹ́ kẹta àwọn ń tí wá àwọn ọ̀rọ̀ àwọn tó wà lẹ́sẹ̀ ní bànú afghan àtàwọn bànú gẹ́tùfàn àwọn ọ̀rọ̀ kan lọ́nà ọ̀rọ̀ wọn àwọn àwò yí pé ẹwò ànẹ́bí àmì tí ìgbàfà nẹ́bí ẹ̀mẹ́jà tí ìgbàfà nẹ́bí ẹ̀yà afọwọ́lẹ́rán náà ẹjẹ́ kí wọn àti àwọn ọ̀sẹ̀gbọ́n mọ́ta wọn kọ́ jà jà jà jà díẹ̀ díẹ̀ Tẹ́lẹ̀wẹ̀ sáré pé àrẹ́bì ló borí náà ẹ̀yà ìṣẹ̀wọ̀n lọ́gbà tó wà. Àwọn òpé ìjọba bí ń jẹ́ pẹ̀lú àwọn tí máa fọ́sọ́lọ́ ọlọ́pàá náà wọn lọ́wọ́ tó lóṣù tó ní. Ìgbẹ́gbẹ́ ò ní pé ẹ̀yà kọ́kọ́ dúró náà ká máa wo ìjà báwọn sọ̀rọ̀ dúró àwọn ẹ̀kan làwọn ni wọ́n ti dúró nìyẹn. sọ àwọn kẹ́gbẹ́ àwọn afá àbúrò pé àwọn náà bọ́ síbẹ̀ òun ni àwọn ní títí wọn. àwọn náà àwọn náà bọ́ sírú ipò àwọn ẹni àwọn yìí àwọn tí wọ́n kàn wá ní ààyè fún tó ju tàwọn kí ẹ lọ. àlébúrò ti sọ̀rọ̀ ní pé wọ́n wò ó wípé ogun tó bẹ́ẹ̀ ṣẹ̀ láàárín ẹgbẹ́ sọ́là àtàwọn kékeré ogun tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ yìí wọn ọ̀fẹ́ kánàbí òwìn ìrànlẹ́fẹ́ kó wìn ní pé àwọn kèbèrè wọ́n fẹ́ kó wìn so tẹ́bàdé wá rí bí ànẹ́bí wọ́n á wìn ah, ní títí wọn ìran àmà pàjẹ́ ìdí àwọn ànẹ́bí lọ́pàá tó wìn lógún yìí ànẹ́bí lọ́pàá Islam ti ń gòkè lọ kí sábà ti ń gòkè báyìí ló tí wọ́n máa pàjẹ́ kí sábà ti ń gòkè báyìí ló máa pàjẹ́ so bí sábà ti ń lọ òkè bẹ́ẹ̀ ni wọ́n sá máa pàjẹ́ àwọn ọkọ̀ ìgbésí ẹni tẹ́gbẹ́ fún àwọn àyàfáfẹ́ túmọ̀ àwọn ọkọ̀ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n fọwọ́ lẹ́rán wọ́n kọ́ obìnrin bẹ́ẹ̀ wọ́n jà kan ẹjọ́ bá ń wẹ̀ ni a máa lọ sí ọ̀dọ̀ rẹ̀ so àwọn kan wò pé ní ti tàwa o tẹ́ bá ti ń jà èrò tó wà nù ti tí wọn ní gbé kọjẹ́ pé èsì ọlọ́run ọba ò ní wí ní ìjà káwọn agbègbè yóò borí ìjà káwọn tí wọ́n á borí so ọjọ́ ni pé àwọn ọmọ tàbí ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ káwọn tí wọ́n á borí ni wọ́n mọ̀ sí kí ni ọ̀hún ni wọ́n máa ọlọ́run á fara ẹran fún mi náà من كان يظن أن لن ينصره الله في الدنيا والآخرة Ọlọ́ni àwọn wo ni máa káàdà yàzúrùnù táà lẹ́ni tó ṣe wípé ẹnikẹ́ni tó bá ṣe wípé yàzúrùnù súrọ̀ lọ́ àkàrà. bí láyé àwọn tó kọ wọlé rẹ sẹ́yìn ló pọ̀lọ́ ní àmì lọ́wọ́ ní ìdẹ́ ìwò ní tọ́lọ́wọ́ owó rẹ̀ láàrẹ̀ bí lọ́wọ́ fọ́lẹ́ rán tẹ́lẹ́ ìgbọ́lọ́wọ́ rẹ̀ bí lọ́wọ́ ní ẹ̀ẹ́dẹ́ kí ni ó ẹ̀ẹ́dẹ́ fọ́lẹ́ rán ẹ̀yí sẹ́yìn wò pé ẹ̀ẹ̀gẹ̀gánà bí òun wí ní bátù ẹ̀ẹ̀gẹ̀gánà bí òun jẹ́ pé kó borí àwọn jẹ́bí àwọn kètè ní ọlọ́run gbogbo ẹgbẹ́ tí ń wò yí pé àmẹ́bí ìṣẹ̀ṣọ́lá ọlọ́run ọba ò ní ẹ̀rọ ìdúnyà wà ní àṣàrà ọlọ́run bá ti wá èyí ẹ̀kọ́ lẹ́wọ́n ẹlẹ́pàdàpàdà Ṣùgbọ́n àwọn ajú ọdẹ́gbẹ́ ìkànnà àmì kan tún wọn ní ọlọ́bí kí ni kó ṣe náà. Ṣàyàmùsùn ní bí sábà bí rí ìlà sàmà. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ni pé irú kírú ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú kó wá nǹkan bí okùn tó lè lò tí ó fi dé sọ́mà. So tí ọba ìlú ayé pé ọlọ́mọdé wa rẹ̀ sọ pé tí kí tí tí wá bá nàbí láti sẹ́mà dáàbí ni ó rìn ní ogun ìlú ẹni bẹ́ẹ̀ ọlọ́run súnmọ́ lè jẹ́ ọwá dábí kí rẹ̀ lógo ní ọlọ́run mọ́jọ wà tó bá ti ń bọ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ kí ọjọ́ ọlọ́run bó mú ìrìn ọlọ́run kọ́ wá dáadúró

ìtumọ̀ alákọ̀ọ́dọ̀ àwọn afáṣọ ni ẹlẹ́ẹ̀kejì náà tẹ́lẹ̀ náà bá ti sọ òun náà wípé náà ẹlẹ́ẹ̀kejì mi kàdéǹtì. àyàmúdú níbi sábà méjì lọ́sàmá. wọ́n ní ẹ̀sìn sẹ́mọ̀ ní kókó wá ti mi ń pè ní okùn kọwàá nàgbàbẹ̀ kó ìdílẹ̀ ó sókùnmá ọlọ́dọ́wọ́dọ́. tó bá ti wá sókùnmá kó fi tí a rẹ̀ lọ́rùn súnmọ́ ìyẹ́ kí takọ́ agbóhùn ẹ̀ òkè kọwàá para rẹ̀ dànù kó kúkú dànù kó kú ọlọ́dọ́wọ́ wò Adìyúdí bá nàbẹ̀ ìlú ọ̀rẹ́rí. Ọ̀rọ̀ ìgbẹ́gbẹ́ wá tí ó kọ́ òkè ìjẹ́ òjẹ̀ rí kó lè ní kí àmàṣẹ́ òun lọ́nà ìṣẹ́ ọ̀rọ̀ ìkọ́ pàá rẹ̀ náà kọ́lọ̀ kòkòso ọ̀nà ọlọ́run kọ́kọ́ kòkòso. kọ́kọ́ kòkòso kó àwọn òkè pé ààrẹ títí àbúrò wà ní ọ̀sán àdábòdò rà ọlọ́run sọ̀rọ̀ fún bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ so kó ṣe àmàlíyá tó àlè ti àríyá oníbẹ́kẹ́ lọ kòkòso nítorí rẹ̀ so kọ́ pa ara rẹ̀ fún ara rẹ̀ kó wò kó lọ bínú pé bàbá so gbogbo ilé ìpàdá ẹ̀yà kò sí nǹkan tó bẹ́ẹ̀ ṣe nínú fọ́lọ́n fọ́n máa rà ní sọ́sọ́lọ́ máa rà lọ́wọ́ so ó máa rà àmì sọ́sọ́lọ́ ó máa rà lọ́wọ́ kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run máa ń sàlàyé fún wa náà. وكذلك أنزلناه آيات بينات Ọlọ́run ọba ń sàlàyé fún akẹ́lẹ́tọ̀ pé ọlọ́run ọba máa rẹ̀ sí rẹ̀ lọ́wọ́ ìbátọ̀ máa ń sọ ẹ̀ka lọ́rọ̀ pé ẹ̀sìn lẹ́rù kò sí ìlọ́wọ́ gbàrà. Sọ́rọ̀ bá ń sára èdè gbogbo yìí ọ̀rẹ́ ọ̀rẹ́ sí ẹ lọ́wọ́ ni. Lọ́ba mi sọ àyà kàkẹ́ ẹ yà dì ní kú ọlọ́run ẹ̀sìn lọ. Ẹ ẹ̀sìn lọ́la bá kẹ́ lọ sọ́mà kẹ́ lọ dá dó ẹ̀rẹ́ sí kí àfẹ́ àrùn ṣe yóò lọ́dọ̀ àrùn ṣe sọ.

Àwọn tó ń fọwọ́ lẹ́rán, báyà ti sọ̀kalẹ̀ rẹ̀ kọ́ mọ́ àlátara bẹ̀rẹ̀. Kọ̀ẹ̀kọ́ máa fọwọ́ lẹ́rán máa bí àà ọlọ́run bá ti fẹ́ tí ó ṣe kí ni tí ó rọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́, tí ó ṣe lè jùlẹ̀. Ìgbẹ́ kí wọ́n mọ̀ ní ẹ, ìgbẹ́ ẹ̀ káwọn ọgbà ìsìlámù ni. So, ń jẹ́ kó ti ẹ̀ sáwọn ni. Àwọn tó wà fẹ́ kí ìsìlámù ó ṣe kí ni káwọn lọ kòkòso. إن الذين آمنوا والذين هادوا والصابرين Ọlọ́run bá tọ́lá rẹ̀ bí a nínú àyà tí ó fẹ́ kà fún wa rẹ̀. Ọlọ́run bá fẹ́ ṣe àlàyé fún wa. Àwọn wo ni Ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa? Ẹ̀sìn, lọ́jọ́ Ọlọ́run bá ń ṣàlàyé ẹ̀sìn báwọn èèyàn. Ẹ̀sìn wá pín sí ọ̀nà mẹ́fà nígbà náà ọlọ́run bá wá dá gbogbo àwọn ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tó gbé sí nínú àyà yìí ọlọ́run bá ọdá kọ àwọn ọ̀nà tó jẹ́ wípé ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà tó yẹ pé ẹ̀sìn tó yẹ pé ó pín sí nínú àyà yìí ọlọ́run bá fẹ́ sàlàyé rẹ̀ fún wa wípé ọ̀nà kan náà ọlọ́run bá máa gbà wọlé ṣùgbọ́n ní ayé ń bì àlejò ọmọ wa máa dákàngbọ̀n tí wọ́n gbé ilé náà kékeré lẹ́sìn ilé náà lẹ́sìn Ọlọ́dúnwájú ọlọ́run ọba ẹ̀sìn lọ sí ọlọ́run ọba ọdún. Olúlẹ̀ ìsìnlá. Ọlọ́dọ̀ pé Mẹ́dínà ń dà láàrin. Ìnà dínà ń dà láàrin. Lọ́lọ́bà wá fẹ́ tàlàyé fún wa ní ayà àwọn akọ̀ mẹ́fà, àwọn àpín mẹ́fà lẹ́sìn pé sí lẹ́sìn náà. Ìnà lẹ́dínà Ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo, ẹni bí àwọn tí wọ́n jẹ́ Mùsùlùmí, lọ́lọ́bà ní sọ̀rọ̀ sọ́kà ọlọ́pàá dá kọ wọn ọlọ́pàá wọn ti wọ́n síwájú tó dá àwọn náà ni wọ́n jẹ́ tọ́lọ́wọ́n bá máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀ gbogbo yòókù ọlọ́run kò ní tẹ́wọ́ gbà ọlọ́pàá ní àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lásìkò tá à ń sọ̀rọ̀ ọlọ́ba àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tó gbà ìfàlẹ́sẹ̀ sálà náà. ọlọ́ni àwọn ẹni kejì àwọn tí wọ́n wọ́n láwọn ògbà fánàbí àwọn ajẹ́yẹ̀ wọ́n ti wọ́n ní musa òun náà làwọn tó máa jẹ́ pé òun làwọn máa tẹ̀lé lọ sọ̀rọ̀ bá sọ pé tí Musa ga máa ń bẹ láyé kò sí tí ó dé náà máa bẹ̀rẹ̀ àwọn anigbe ara ẹ̀fẹ̀ Musa wọ́n ti fi Musa òun wọ́n ti dàrú o tó ti bẹ́ẹ̀ náà ní àkúnṣábà mú kẹ́ ẹ̀mí àwọn ìlànà ìfẹ́ náà. Àwọn àwọn yẹn ọjọ́ ni àwọn tí wọ́n yẹra àwọ̀ òun náà ni wọ́n ń sìn wà sọ́ọ̀bì nínà ṣùgbọ́n wọ́n láwọn tẹ̀lé jésù ṣùgbọ́n wọ́n tẹ̀lé wọ́n tó ń fi wọ́n tó ń fi ràwọ̀ àwọn kan ní ikọ̀ wọn bá náà àwọn ilẹ̀ wà fẹ́ fẹ́ fẹ́ ràwọ̀ tó sọ́mà olóòtú wọn sì náà. wọ́n nà sọ. ọ̀rẹ́ ni àwọn apẹ̀lẹ́ kẹrin òun náà ni àwọn tó jẹ́ àwọn nàṣọ́rọ́ àwọn tó àwọn nàṣọ́rọ́ àbẹ̀lẹ̀ pé àwọn jésù ni o ọmọ ọlọ́run ni o alábẹ̀lẹ̀ ìbúlẹ̀ àwọn ṣe ni o níbẹ̀ kan ni àwọn eléyìí máa lọ jẹ́ pé wọ́n jẹ́ àwọn méke jésù nìkan àwọn gbà àwọn bàbá ìfẹ́ sọ́lọ́ nítorí àwọn ni àwọn nà sọ́ọ́rọ́ nígbà láti dá sẹ́lá mi jíṣẹ́ lọ́wọ́ wọ́n náà pé àwọn nà sọ́ọ́rọ́ máa ń gbà fún jésù náà. Ọlọ́ ni àwọn ọkọ̀ ilé ni àwọn lẹ́gbẹ́ àwọn abákátù náà, àwọn lẹ́gbẹ́ iná làwọn ń sìn, wọn ò sì kankan ní ìtùnú lọ àwọn pẹ̀lẹ́ kanu so àwọn jẹ́ pé wọ́n ti iná àwọn persian so iná ní àwọn àrísí ìlànà sọ́dá ìgbà sọ́dá ìṣẹ́ ọlọ́wọ́ so iná ni wọ́n sì náà Wàlẹ́dìnà ṣọ̀rọ̀kún. Ọlọ́nìbò àti gbogbo àwọn tó ṣe pé àwọn tí wọ́n igi omi ìkàkàrà, àwọn kàrà igi omi, àwọn kàrà gbé kẹta kalẹ̀, òun àwọn máa ń sin àwọn nàìjíríà aṣọ́ ọ̀kú, àwọn nípa ẹlẹ́ẹ̀kẹta gbàgbẹ́gbẹ́ àwọn oríṣiríṣi àwọn àti láti dáhùn ẹgbẹ́ tàbí pílẹ̀ ẹgbẹ́ pílẹ̀ rẹ̀ ní ọlọ́run ní kìnnà. Ìrìnà ọlọ́run àyàbò fi lọ rẹ̀ ìrìnàwó yọrọ̀ pẹ̀lú kí á rà. Ọlọ́run ẹ̀yọ mọ̀ wípé ọlọ́run bá yóò ṣèdájọ́ o lẹ́sìn ẹgbẹ́ báyìí náà yá kún mọ̀ bẹ́yìn náà ohun bẹ̀rẹ̀ hàtì yọmọ ìkìyà. Ọlọ́run bá ó ṣèdájọ́ pẹ̀lú déédéé fìdíjọ́ gbéga ìkìyà máa àwọn ẹni àkọ́kọ́ yẹn sọ́lọ́run

lẹ́sì ti pín káàkiri ọlọ́pàá sókè gbogbo ẹ̀ lára ọlọ́run ọlọ́run ní ìyẹn ju àlùkìá tí yóò ṣe ọlọ́pàá bá sàlàyé sàlàyé fún yín bẹ́ẹ̀ gbà láyé tí àwọn ẹ̀ sàlàyé gbà bẹ́ẹ̀ gbà ọlọ́run yáyẹn ju àlùkìá mọ́ ọ̀rẹ́ bẹ́ẹ̀ bọ̀ àlùkìá mọ́ tó ẹ kún fara mọ́ àwọn ọlọ́run lọ sílẹ̀ kó lọ́ba ti tó àyẹn ju àlùkìá mọ́ tẹ́ tó bá mọ̀ tó bá nílò àkàrà ọ̀rọ̀ ألم تر أن الله يبسط له من في السماوات ومن في الأرض Ọlọ́run ní alàmtarọ̀, ọlọ́run ní ìwọ mẹ́rìnà, wọ́n sóò rí ni. Tí wọ́n bá yọ bó sí ọlọ́run ọba tó ṣe bí àwọn Mùsùlùmí tó sọ pé ó fẹ́ sí lọ́run ọba, wo kẹta fẹ́ sọ yìí, ọlọ́run wo àwọn èèyàn, ọlọ́run

wọ́n ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ àwọn àlìjọ̀nù wọ́n ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ àwọn dábà àwọn ẹranko àwọn ẹyẹ gbogbo wọn pátá ẹyẹ lọ́rọ̀lọ́dọ̀ wàyí ní ìṣẹ́ nílá ìṣàkóso àti gbogbo wọn náà ni wọ́n tún tẹ́lẹ̀ jùlọ wọ́n forí kalẹ̀ wọ́n láti látàmúkọ̀ olùtẹ́sí àwọn gbogbo táwà àwọn òrí ni ààrẹ àwọn tó tún forí kalẹ̀ fọ́lọ́nù sọ̀rọ̀ bá fi lẹ́lẹ̀ lọ́rọ̀ afẹ́ máa dákọ̀ ọlẹ́ẹ̀kọ̀ kan ọ̀rọ̀ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ tó jẹ́ ilé ìrìn àpàlìjẹ̀lú wọ́n sàfọ̀ fọlọ́ ọlọ́wà ni àwọn forí kalẹ̀ fọlọ́ àwọn olóńgbà forí kalẹ̀ náà. wà á ṣàǹtú wárí kan màálù wa lọ́jọ́. ọlọ́run ṣàlàyé pé gbogbo nǹkan ìlú ń forí kalẹ̀ fọlọ́ ọlọ́run ṣàlàyé pé àwọn tí wọ́n jẹ́ àwọn tẹ́tẹ́ èèyàn ni wọ́n ń sìn kọ́mọ́sí ìyàmá. pé gbogbo àmì ti ń jẹ́ èèyàn ọlọ́run forí kalẹ̀ ọlọ́run ní oòrùn ẹ má ṣe oòrùn oòrùn forí kalẹ̀ fọlọ́run èyí tẹ́ ṣe àwọ̀ wàlẹ̀ kọ́mọ́rù àwọn tó ń ṣe òṣùpá kí wọ́n má ṣe ọlọ́run ní ọ̀pọ̀ forí kalẹ̀ fọlọ́run náà. wàlẹ̀ kọ́mọ́rù wọ́n lòjú. ọ̀rọ̀ gbogbo àwọn táà tó bá wọn ara wọn tún sábà ọ̀rọ̀ náà forí ni fọlọ́run náà. gbogbo ti jẹ́ òkè pátáyáyá ọlọ́run gbogbo ojú wọn tí ń bọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ ọ̀rọ̀ ọ̀wà gbogbo sálárẹ̀ kan pẹ̀lú kẹlẹ̀fọ́lọ́ kò sí ní òkúrú kẹlẹ̀fọ́lọ́ màmá ló jẹ́ pé náà àdìsọ wà nínú ẹ̀bùkọ́rí àti muslim tí àti ìdárí gbà wá ó ní ó ní kọ́ọ̀lá ní rọ̀ṣù lẹ́fẹ̀ àṣàlà òṣèlú ọba sọ fún mi pé àtẹ́dírí àbò àárí ṣàmùsù ó ní ìjọ ọmọ bíi tí òun yìí máa lọ ìwà àbúzárì àbúzárì ni àlọ́wọ́ rọ̀ṣù ààlà ọlọ́wọ́ bá àti ẹ̀ tó bá bẹ́ẹ̀ lọ wọ̀ ìbò lọ́sọ oríṣọ́lá bá wọn ní pé fàyínà àtẹ́jà orí ọmọ lọ pàtẹ́sì nǹkan tẹ̀lé ash yóò lọ forí kalẹ̀ lábẹ́ ash ọlọ́ọ̀bà so yóò lọ forí kalẹ̀ lábẹ́ ash ọlọ́ọ̀bà náà oòrùn súnmọ̀ tẹ̀sítàǹdì tó bá tó bá forí kalẹ̀ tà yóò tẹ̀wá gbáyà dáwọ́ ìjọ ọlọ́ọ̀bà pé kí n tún padà lọ́ọ̀rùn so fàyíṣì kan ní fún ara èrìjì ní àṣìjì so ìgbàgbọ́ wa tó so báyìí yẹn ọlọ́wọ́ bọ́ èdè ọjọ́ fún ya máa padà so olùjẹ́gbẹ́ àlẹ́yọ̀ bá parí ọlọ́wọ́ ní ibi tí ó ti wù ọlọ́wọ́ náà sọ pé ibi tí ó ti yọ lóṣù yìí o ibi tó ti máa ibi tó ti máa ń wọ̀ ló ti yọ lóṣù yìí o kárí lẹ́yìn gbogbo kọ́mọ ọlọ́run kọ́ntù rẹ̀ òòrùn so bí forí kalẹ̀ tiẹ̀ nìyẹn ló forí kalẹ̀ tátọ̀ àṣì

àwọn oní o nígbà tí wọ́n jẹ́ múmi náà mùsùlùmí náà jẹ́ mùsùlùmí ọlọ́run wọn tó ìrìn ọlọ́run náà. Wàkàbírú ní àpọ̀ alẹ́ ilẹ̀ àdá. Ọlọ́run àwọn kan gẹ́gẹ́ pé wọ́n wọ ilé mi. Kẹ́bírú àpọ̀ alẹ́ ilẹ̀ àdá. Àwọn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni wọ́n wọ̀. Lọ́nà àwọn náà máa forí balẹ̀ fọlọ́run. Àwọn tó ń tẹ̀síwájú ọ̀dọ́ wọn gbà forí balẹ̀ fọlọ́run báyìí lè fún ọjà lágbà tó lórí ayé nígbà tí ó bá fẹ́ ṣe nǹkan wọ́n á fẹ́ nígbà ní tọ́lá fẹ́ ìlú ọmọ ọmọ tó jọlọ́ máa ń gbàmà àwọn forí kalẹ̀ fọlọ́run so wọ́n máa ń gbé wọ́n máa ń gbé àwọn fẹ́ ṣe nǹkan kan ní agbára wọn jọ wọn lójú ọgbọ́n wọn jọ wọn lójú gbogbo wọn jọ wọn lójú ọlọ́mọ wà sọ látara bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ náà máa ń mọ̀ pé àwọn ẹgbẹ́ àwọn kìtìmọ̀ àwọn ẹgbẹ́ wa ẹgbẹ́ bá mùsùlùmí jẹ́ àwọn ó sì ń jẹ́ ọlọ́bàárà mùsùlùmí lọ́wọ́ látara bẹ́ẹ̀ àwọn ọlọ́run máa ti tóbi ọlọ́run ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ wọn náà láàpùgbẹ́ máa fi máa tóbi ọlọ́run máa wọ́n ti kí ni o wọ́n sọ̀rọ̀ ẹ̀dá fọlọ́ náà wọ́n fi kàn fọlọ́ náà. ومن يرد الله فما له من ẹnìkan tí ọlọ́wọ́ bá bá lọ fi àbùkù tó bá lọ fi kàn án pẹ̀lú ọlọ́wọ́ bá sọ pé ẹni yóò ẹni àbùkù ni kèé tẹ́ ní yìí kèé tẹ́ ní àgbéga ọlọ́wọ́ bá lọ sọ dẹni àbùkù tẹ́kọ̀ọ́ bá sọ yàn kẹ́kẹ́ tẹ́ dẹni àbùkù náà. Bàbá àdàwò ìmọ̀kiri. Irú ẹni bẹ́ẹ̀ bàbá àdàwò ìmọ̀kiri kò lé lẹ́yìn kẹta tí ó pọ̀ ní Mọ́lẹ́ta. Èèyàn ló lè fa àbùkù kan ẹ̀yà táwọn wọ́n pé ah, àbùkù yóò padà kú ìjọba ìjọba ìwádìí ní àpálẹ́ àwọn ya máa fi sí èyẹ lórí àwọn tó jẹ́ àwọn tó ń ṣe ìjọba yìí wọ́n fẹ́ fi ṣe èyí yóò bára tó fi yẹ̀yẹ́ yẹ̀ yóò bára débi jì lárùn jọ ṣùgbọ́n ọlọ́run ò yẹpẹrẹ tó bá fẹ́ yẹpẹrẹ tó bá yẹpẹrẹ yẹ kò sápẹ̀lẹ̀ wọn lè ẹjọ́ bá bá yẹpẹrẹ tàmárà ó mẹ́mọ́ náà ọ̀dẹ́rẹ̀ ẹjọ́ pàlẹ̀ náà. ìnà wọ́n ayẹ́kùnrin lọ́nà yẹ̀ṣẹ́ gbogbo ọlọ́run ọba yẹ́kùnrin lọ́nà yẹ̀ṣẹ́ olówó tó lè fi lọ́fẹ́ tọ́lì kó o lè ìdàlọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ọba rẹ̀ ló pé kí ni o ọba tó lè ṣe nǹkan tó bá fẹ́ yìí tó ti dáa déyìí ààyè fún ìkànnì yìí nínú ṣọ́ọ̀ṣì hajj tó pé wọ́n fa aláṣẹ pé kí a máa forí kalẹ̀ lẹ́gbẹ̀rẹ̀ pé forí kalẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀yàn ṣùgbọ́n lára akẹ́kẹ́ pé táà mùsùlùmí bá ń jábá ti ká ayáàbí rẹ̀ bá ń ka Kùránì lọ ká máa gbìyànjú àdìjẹ́ tó pé yọ́ máa forí kalẹ̀ wọ́n ní ìgbà kọ́ra ọmọ àádámà àbúrò ló gbà wá nígbà tí ọmọ àádámà bá ka tó bá kàrí tí ó ti forí kalẹ̀ wọ́n ní ìtàbẹ̀rẹ̀ ṣètò ọmọ yẹn èso a yakubu ní ọmọ sọ́ra ọmọ sì fún wọn so yóò ní fi pa ọmọ bàní láfẹ̀ẹ́ wọ́n láwùjọ ìjà náà tó ẹgbẹ́ borí kẹrẹ ọlọ́wọ́ bá lè kí ni ọlọ́wọ́ wa fún náà jẹ̀mọ́ ọ wá ní wa obìnrin tún ní ṣojú wọn wá pa ìdí lábẹ́ lé kébí náà forí kẹrẹ ọlọ́wọ́ kí n forí kẹrẹ fara bẹ́ẹ̀ jù wọn wá kọ́ fàdí iná ọ̀rẹ́ iná ní ọ̀wà jẹ́ tó ń wọ́n sílẹ̀ lọ́dọ̀ abẹ́ ìjì iná kalẹ̀ ṣùgbọ́n lápá ìtẹ̀sí ìwà sí òní tó kọ́lọ́mà kó sọ wà di ọ̀dà náà tó kọ́lọ́mà kó gba ìdá sọ kọ́lọ́mà kó gba ìwà wa ṣọ́lọ́mà lè kàn ní ṣọ́lọ́mà ilẹ̀ ilẹ̀. One, two, three, no, four. Ìbéèrè aláfọ̀dé rò pé ẹni tó jẹ́ pé bóyá nǹkan kan bá ṣẹlẹ̀ sí. Títẹ́ ẹ̀rí kò sọ pé Subhanallah kó wọ́n máa sọ pé wọ́n máa sọ pé ṣé o tó máa sọ nìyẹn. Ìjọba tó bẹ̀rẹ̀ ni pé irú ẹni yẹn ṣé kìíní yẹn amòkókò dáná bọ̀ ṣé ẹlẹ́sẹ̀ lẹ́nu yẹn ni àbí ẹlẹ́bọ àbí kí ló kó sí aláǹkọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé nínú sọ́rọ́tù Usman nígbà tí ó bi kàánà fi òdùnà yìí wákàn pé kí ni mánà wákàn yẹn. náà alákọ̀ọ́kọ́ òun náà ni kásídà ní ẹ̀rẹ́ kejì tó mọ́ bàbá mú wá fẹ́ wákọ̀ọ́ náà gbé ní fìdí ìgbàna máa fìdí nǹkan ìgbàna máa mú nǹkan fẹ́ tí abọ́ ìgbàna fìdí ìgbàna fìdí nǹkan tó máa ń dín nǹkan wà nínú ètí rẹ̀ so ìbéèrè tó jẹ́ ìbéèrè ìsánbéèrè tó jẹ́ alákọ̀ọ́kọ́ lórí bí ẹnìkan ìkankan ṣẹlẹ̀ sí wàdà ọkọ̀ ṣeéku lórí báyìí ti di mú ṣeéku ọ̀sẹ̀bọ̀ nítorí wípé ó kọ ẹnìkan ní ń dá kọ ìgbàkan orí tẹ̀lẹ̀ tó ká dàpọ̀ ànábì lẹ́gbàá dàpọ̀ ànábì ní ọmú ṣeéku so ìtẹ́lẹ̀ ọjà akọ orúkọ náà nìkan ni ọjà ẹni ẹ ti lọ sọ iye ọlọ́run gbogbo gbẹ́jọ́ wà máa ṣẹlẹ̀ sóhun ẹni ó ṣòro láǹfààní àbí ó kò nira báwọn so agbọ́dọ̀ máa ṣe inú inú pẹ̀lú ọjọ́ pé kí nǹkan ṣẹlẹ̀ sí lójú ẹsẹ̀ so bí báwọn ṣe eh, èyí tí ó dá àwọn kiri náà ti máa ń ṣe kí lọ́wọ́ ṣẹlẹ̀ sí wọn tó pe àwọn Jésù lẹ́ẹ̀kan náà so ọ̀sẹ̀ bọ́ tí ó sì mú ti bẹ̀ so kékeré ni tó bẹ́ẹ̀ ni mùsùlùmí náà lọ́wọ́ ìjọba bá ṣẹlẹ̀ sí wa kò ṣé òní nìkan so mo lọ sí apáta ní ọ̀sẹ̀ ó di ti ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ṣùgbọ́n kò sọ àníbi ẹ̀ṣọ́ ìbéèrè tèmi aláǹkọ́ ni nípa àwọn tó máa ń lọ bá àwọn èèyàn ṣe pé nítorí wọn sọ pé àwọn dìtọ̀ kàn láti lọ bá ní pé kán bá wọn bẹ lóhùn irú àwọn tó máa ń lọ bá àwọn ṣe ṣe tó máa ń gbóhùn fún ọ̀sán ṣùgbọ́n wọ́n sọ pé àwọn lọ bá kán bá wọn bẹ lóhùn gidigidi ní ìpè àwọn yẹn wọ́n mọ ìgbà wọn lọ wọn jọ láàrin pé bọ́yọ́ lọ́n gbàgbára kan fún irú nǹkan bẹ́ẹ̀ kí ni ipò rẹ̀ nínú ìtura nípa ìbéèrè aláàkọ́ nìyẹn lẹ́nu ẹlẹ́kejì nípa àwọn tẹ́ ẹ ṣàlàyé fún wa pé àwọn yẹn dúró sí etí islam téńté tó tó máa ti rí problem máa kúrò tó máa ti rí dáadáa máa wọlé ṣé kò kó sínú bí ẹni tó yẹ pé bá látara pressure ayé yìí tí wọ́n ń pa àwọn àṣẹ lọ́nkà àti sínú kan lára nípa pé kí ààyè yìí kó kí pressure lè reduce ṣé irú rẹ̀ ṣé kò kó sínú then ẹlẹ́kẹta ni pé nípa oṣù wọnú ẹlẹ́kẹta. náà alábẹ̀rẹ̀ mi alákọ̀ọ́kọ́ nù ìbéèrè yìí òun náà ni pé nínú nǹkan tó wọ́pọ̀ láwùjọ wa yìí pẹ̀lú kò rí máa ṣẹlẹ̀ òun náà ni pé káwọn èèyàn kan kí wọ́n jẹ́ pé wọ́n sọ pé àwa o bóyá àṣírẹ́kù kan ni wá ní o àfáàfáà àdínú gbàgbọ́ àwọn ẹ̀mí pé kí ìyẹn kan bá ti fẹ́ yà òun so àfáànà ni a lọ bá so òun ló gbé tí ó lẹ́lọ́ bá bá wọn gbé ọjà ní ọ̀tá ó so ìbò ọjà ní ó ti máa ta ìrẹ̀ pé nínú ẹ̀sìn tó yẹ kó gbé gbé àfá ó wà lẹ́lẹ̀ ẹ̀sìn tó bá fẹ́ láàrẹ̀ ìyàn àbẹ̀rẹ̀ ẹ̀sìn ìyàn àbẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn omi yànyàn méjọ ìṣẹ́lẹ̀ dá àwọn afá àgbà ṣùgbọ́n àlámọ̀ ilé ayé ìrìn náà wá bẹ̀rẹ̀ wá fún kí ọ̀rẹ́ bẹ̀rẹ̀ kí àfáà ní ojú rí ìyàn fún gáìdì èèyàn tó lọ jẹ́ pé àjànú dààmú èèyàn nìṣù àbí ìyàn kan tẹ̀lẹ̀ sí èèyàn tẹ́lẹ̀ pé kí ní ìyẹn kò yé èèyàn so àwọn tó jẹ́ àwọn àfáà ló ti mọ̀ nípa pé nínú tí a ò àdìgàgàmá àdìgàgàmá àwọn kan báyìí ló fẹ́ máa tẹ̀lẹ̀ sí ní so ẹ máa ṣàdúrà báyìí ẹ máa ṣe kankan báyìí so ó wà fẹ́ so báyìí àwọn arúgbó ìṣòro wọn bá ìyàn tó bá ń tẹ̀lẹ̀ sí bá dẹ̀ máa sọ fún wọn problem of bí sọ́ọ̀fù abala ẹ̀sìn solve the problem of uh, ayé ṣùgbọ́n lónìí àwọn àṣà àwọn orí àlámọ̀ yẹn ní àlámọ̀ yìí kí ni tọ́lọ́n bá fi gbé àwọn kalẹ̀ táwọn fi máa jẹun so ìgbẹ́ta àwọn arìnrìn rẹ̀ táwọn Yorùbá fẹ́ wá ẹ̀gbọ́n tó dá náà ní pé ká tún wá ọ̀nà kan láti bá wọn ṣe ṣètò àdúrà pé ọlọ́jọ́ mẹ́ta ni o ọlọ́jọ́ méje ni o tó ga àwọn yóò tún lè kà sí pé kí wọ́n tún wá ṣùgbọ́n àwọn níjẹ owó ní ìsinmi ẹ̀ tó fún mọ́ra wá jùlọ lọ́gbọ́n ẹ̀ lọ́jọ́ mẹ́ta ìyẹn wá ẹ̀kọ́ owó sí wá tó ọ̀dà abẹ́ àwọn èèyàn máa bọ́ sí ilé wọ́n máa lọ síbẹ̀ láti lọ máa lọ. ṣàwùjọ wa lọ́kọ́ fa ilé ilé iná ibi tó sì bá ti wà kò sí ní ohun ti bẹ̀ àwọn kábà àyàn lé sí àfẹ́kù rẹ̀ tó ìdẹ́gbẹ́ ìyàn máa wá owó tó ń èyí ó gbọ́dọ̀ àìkú sí ìta àyùmọ́ sàfẹ́kù irú àwọn kan báyìí wọ́n àwọn lọ́jà àwọn àmì tó tóbi tó ti wà àgbọ̀n èyí ò lè rí irú àwọn nǹkan báwọn kó wọ́n jẹ́ nǹkan tó máa ṣẹlẹ̀ so wàhálà ló ti àwọn èèyàn débẹ̀ àwọn tó bá gbà bí àwọn màmá wa àwọn tí wọ́n ti bẹ̀rù ilé ayé yìí ó ti wà lórí ẹ̀mí wọn ìbẹ̀rù pé ìrírí ayé lẹ Yorùbá láti rẹ̀ lẹ́wàá tó ẹgbẹ́ ìrírí ayé kan tó tóbi ni Yorùbá ní so Yorùbá ní àwọn máa pè á tó máa gbogbo ayé wọn ni àbìdíyàn yìí so wọ́n tàn pé àwọn kìnìyàn kí tó bí ẹgbẹ́ kò sí ẹjọ́ tóbi lórí ẹ̀mí rẹ̀ ibẹ̀ ní sẹ́ẹ̀sì gan lọ́wọ́ kàn máa dọ́gbọ́n sí ní pé à ah, eh, eh, eh, yóò máa fi agídí máa wọ́n pé à ah, ìrọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa sọ igbé ìkẹ́kẹ́ tó ń bẹ máa ní fi tí àwọn èèyàn tó bí wọ́n ti gbé bíbí ìyẹn ó ti tóbi ó ga púpọ̀ ó ga ó ga nílẹ̀ Yorùbá gẹ́ so àwọn ẹni ti kó sínú kíní ẹgẹ́gẹ́ tẹ́ bá lọ́wọ́ máa ṣe wá àti pé kò sí kankan kíní kan so àwọn èèyàn ti ẹ̀mí kọ́kọ́ gbọ́ náà ọ̀gbìn kíní kan nínú fọ́lọ́ pé òun ó ti kọ́ ti ṣe sí ayé ti ti ẹ̀rù so àwọn kíní ẹ̀ lọ́dọ̀ wá ń bí ó wà ọ̀pẹ̀ ìjọba náà ti pé kábàwò èèyàn ẹ lò kámọ̀tàrí máa kọ̀ jẹ́mù wọn ká súnmọ́ wọn kábà wọn lò ká fún wọn láwọn àdúrà súnmọ́ tí wọ́n máa ṣe kámọ̀tàrí máa ràn wọ́n lọ́wọ́ lórí àwọn kíní ẹ̀ kámọ̀tàrí máa kọ̀ jẹ́mù èèyàn tó ọ̀kàlẹ́nì kan lẹ́gbọ́dọ̀ mẹ́tú àtàdárí kan dẹ́nu ẹ̀yí pé ìbíjọ́ ń lọ ìbíjọ́ ẹ̀yí kan àbọ̀lẹ́nì kan lọ́wọ́ ó kọ́ máa mú wá kí wọ́n náà ti súnmọ́ ó ti máa ṣàlàyé tó jẹ́ rí ilẹ̀ tuntun ó ti pẹ́ lọ síbi lọ́jọ́ pé yóò ti máa gbá ọ̀rọ̀ kan tí ó máa ṣe ní kàyéfì ẹgbẹ́ wọn máa ṣe gíní o tí ó lè máa béèrè àwọn àbéèrè ń bẹ̀rẹ̀ ọjọ́ ìwà rẹ̀ condemnation àwọn akọ́ bẹ̀rẹ̀ àwọn èèyàn yóò ní gbọ́ kankan wọn ò tó gbé ìnádọ́wà ẹ̀ ó lágbára fún wọn lọ tíṣù kan ṣẹlẹ̀ ní ìṣẹ̀lá ìmọ̀ fẹ̀fẹ̀ ṣàlàyé ẹ̀ ó jẹ́ gbé náà fẹ́ gbé wọn gbé ẹ̀sìn dání òun ní ìṣúná ìṣẹ̀lẹ̀ sí tó bàtà ẹni tó gbẹ́sì dànù iṣẹ́ tó dẹ̀ máa ń kẹ̀sì dáadáa ó lè jẹ́ ẹgbẹ́ tó tún jẹ́ mi ọlọ́run tó tún máa ṣe wá sí fáwọn ènìyàn sọ wá débi kan wá pé ẹni tẹ́ jẹ́ àfa báyìí àwọn èèyàn kan wà bẹ̀rẹ̀ pé àwọn náà jẹ́ àwọn àfa bẹ́ẹ̀ ló jẹ́ fún wa sọ tó wá jẹ́ ìmọ̀mù tó wá ara àwọn sábà yá ó lè àwọn kankan máa ṣẹlẹ̀ sí òun ó lè wá sàdúrà sàdúrà sàdúrà sàdúrà wà lágbà ìrora náà ò ní dé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ wọn fi máa ń múlẹ̀ wọn ò gbọ́n mi máa ń wọn máa ẹ̀lú náà máa ṣe wọn fa wọn ìjọba nígbà tí kí ní ti ẹ̀lẹ́ àlámà yìí ti ẹ̀sìn ṣẹlẹ̀ sí wọn. lọ́rọ̀ ara wa ọ̀gbẹ́ àkàyẹ́jẹ́ fi máa ń múlẹ̀ ẹ̀ṣẹ́ àjẹyàn fi lẹ̀kùn kálukú tó lè jẹ́ lára wọn. àwọn òbí ẹ̀ náà àwọn kọ́ni ìbẹ̀ náà máa so wọ́n mú àwọn kọmọ àwọn wàhálà kan ní tẹ́gbẹ́ ojú ọmọ ènìyàn wọn tètè tẹ́gbẹ́ ní ẹ̀nà tètè kọ́ lọ ṣe ẹbọ pẹ̀lú kọ́ lọ ṣe kankan wọn ní gbàrà sí náà ti àdúrà náà ní ṣe àwọn bàbá wọn pé tó dára ẹjọ́ kọ́ ọ̀fẹ́ kan fi nǹkan ẹlẹ́ fún ọmọ ṣe ọ̀rọ̀ kọ́ ọmọ wọn wọn sọ ọ̀dọ̀ bẹ́ẹ̀ ó lè má jẹ́ síbẹ̀ nǹkan ẹjọ́ ara ó sì lè jẹ́ bẹ̀ sí ní náà sílé wá so wọn gba àwọn àwọn ẹni sọ́nà ìyá yìí wọ́n ká máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn táàmù máyẹ ọ̀gbàgbọ́ àwọn ọmọ wọn gbọ́ so bẹ̀tẹ́lẹ̀ awẹ́rẹ́fẹ́ sí condemnation bẹ̀rẹ̀ wọn ò jẹ́ ìgbọ́ gbogbo táàmù tó bí àwọn ọmọ ní kẹta fi ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ẹ́dọ́rẹ́ lọ bí ó bẹ́ lọ wọ́dọ̀ wọ́dọ̀ títí òṣìṣẹ́ òṣìṣẹ́ wájú torí pé omi ọgbọ́n ìgbẹ́ ẹ̀mọ́ tọ́gbọ́n máa wà ọ̀rẹ́ fẹ́ gbà ṣàlàyé títí ní ó fi yé ni ṣùgbọ́n bá sáré kàn dẹ́nu pé ẹgbẹ́ wọ́n lọ́dẹ́ pé ẹgbà ṣàlàyé tí nínú ẹgbẹ́ àwọn fi yé dé kò ní ìdìbò pé rẹ́ẹ̀sì báyà ẹ̀ṣàjọ́ ẹ̀mí eléyìí àdúrà súnà eléyìí ọ̀nà báyìí ẹ̀kọ́ sí mi súnà ẹ̀rọ akẹ́sẹ̀ ìwà ìdẹ́bọ̀ gbogbo àwọn kéèyàn lẹ́ẹ̀ máa fi ṣèràn lọ́wọ́ àwọn èèyàn yìí àgẹ́gẹ́ èèyàn bá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ yìí pé kí ni ó fún nǹkan gangan ìgbà tí wọ́n fẹ́ fún èèyàn yìí bí wàá dẹ́ pé èèyàn fẹ́ sàmù wọn ni tẹ́kẹ́ wọn ò ní ṣe táà ti gbọ́ nǹkan tí àwùjọ wa ló parú wàhálà fi ṣẹlẹ̀ sáwọn èèyàn so àwùjọ wa náà àwọn agbọ́dọ̀ ronú pé ọgbọ́n táwọn èèyàn dá ẹ̀yàn agbọ́dọ̀ fi wọn pé kó láti dá àwọn èèyàn padà tí wọ́n fi mọ̀ nǹkan tí ń jẹ́ òótọ́ tí wọ́n mọ̀ nǹkan tí ń jẹ́ òdò alhamdulillah ọlọ́run ti ń jẹ́ kó lòdò wọn máa fojú wọn díẹ̀ díẹ̀ náà lòdò máa fojú wọn wọn máa fún àyẹ̀lò mímọ̀ lẹ́gbẹ́ olówó lọ́wọ́ bó ṣe kọ owó ni bó ṣe kẹta ọdẹ àlòwó lọ́wọ́ so dáhùn yẹn bá wá bẹ́ẹ̀ nínú kó fún wọn lówó ẹ̀lẹ́gbẹ̀ẹ́ kan ní owó dáhùn yẹn fún wọn gbà mí ó bẹ̀rẹ̀ máa fi ní ìdí ẹ̀rẹ́ ẹgbẹ́ kan lọ́wọ́ àfà lọ tó fún wọn lówó wọn lówó lówó dára fún yẹn yìí tó fún wọn ní kẹkẹrẹ tó gbẹ ṣe iná máa wá ọgbọ́n láti ti àwọn èèyàn tó bí lọ́jọ́ ìṣọ́nà èṣù lábúlábẹ́ ọgbọ́n yẹn àtẹ̀lẹ́ bẹ́ẹ̀ ló gbà ṣe dáhùn yẹn kí n tó ń jẹ́ tọ́lọ́wọ́ bó fi yá àwọn èèyàn dáadáa wọ́n dẹ́ bá gbé ní omi díbáyìí àwọn yẹn náà lọ fẹ́ fún àlọ́ kò sí ìdẹ̀kẹ̀rẹ̀ jẹ́ lẹ́rìn wọ́n ti dàbí ń bọ́ ìjọba ìgbà yóò tún máa pọ̀ sínú wọn àrùn àwọn akẹ́tù sí wọn so wọn ni kó lórí nǹkan lóṣù yẹn bàtà bá ń kó bẹ́ẹ̀ ọmọ máa ọgé ilẹ̀ lè kiri ọgé ilẹ̀ kejì wọ́n lọ́ọ́ tún máa láwọn ọ̀sẹ̀ náà díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yìí náà máa ti fi mọ̀ ẹ máa tàbá bá ti so pẹ̀lú sùúrù wọn làbẹ̀ ẹjọ́ àlámà yẹn nǹkan náà ṣe èdè kan tọ́da àwọn ará pé kéèyàn lọ́dẹ nìkan ogún mi lọ́bẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni ògbó lè fi kàrẹ́ ní tó wá kòkó àwọn ìṣẹ́kú ní kẹsàn ọ̀rọ̀ bá kúrò àwọn ìṣẹ́kú dáadáa. tó ní abalẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ní pé nípa ẹjọ́ jẹ́ pé òun ní ti tiẹ̀ bàtà àwọn pọ́blẹ́mù ṣẹlẹ̀ àti bàtà àwọn wàhálà àwọn ṣẹlẹ̀ tó ní pé àwọn wáṣẹ́ tó ní bàtà àbá wáṣẹ́ gbà mí ló ṣe ọ̀pọ̀lọpọ̀ máa ń fi àwọn ẹ̀sìn rẹ̀ lẹ̀ mo lè ní a ah, lọ́gbọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ pẹ̀lú rẹ̀ lọ́gbọ́n ìtọ́jà náà níbi kó wọ́n tó ń gbé ẹkọ bẹ ẹkọ ọfà òkè tí ó lè bá àbí ibi kó tí ń múra yìí òòrùn òbí òun ìṣẹ́ bó títí yìí tó òòrùn òwò tó ní kíni òòrùn òwò tó dọ́gbọ́n sí ìjọba tó kó náà ti ń pè sí nípa pé kí sẹ́wọ́n dáà ní bọ́ sí yóò máa jẹ́ nítorí pé yóò máa yóò máa àjọ fún ọ̀dà àti ilé iṣẹ́ ìjọba kan lẹ́gbẹ́ mẹ́ni tán tó lọ́wọ́ àjọ náà kò sí ni yóò padà tún kọjá ààbò lórí ẹ̀rọ àti ìrẹ́lẹ̀ ẹ̀kẹ́ ló ti bẹ́ẹ̀ rí náà fẹ́ tó súnmọ́ mo ṣáà tó di àjọṣe àjọṣe pé wọ́n bọ́tẹ́ ló ṣẹ́ wọ́n tún burú sí ni ẹgbẹ́ tó ń para sẹ́yìn tó gbé bí ẹ̀bá ti ní owó lọ́wọ́ ọwọ́ bíi sẹ́yìn ti láyìn lọ́tẹ́ ìgbowó dẹ́gbẹ̀lẹ̀ wá bẹ̀rẹ̀ ti gba owó oṣù tó bá ń gba owó oṣù owó yẹn ti di pàwà tó ti ní pàwà kan tó bá àbẹ̀rẹ̀ ní ẹni tó ti ń rí olùfẹ́ kókó rẹ̀ àwọn ló dẹ̀ fún ọ ní ọ̀tá ẹ̀sìn ni wọn so wọ́n ti mọ ọgbẹ́ náà fẹ́ ká fún ọ so kò sí ni owó lọ́rẹ́ máa ṣe bára yẹn ọ̀kan tán ààrẹ dé so ẹ̀rọ kan lè so wọ́n lè káàdé lọ́wọ́ gbà lọ́gbẹ́ náà wọ́n jẹ́ èèyàn ní ọwọ́ gbà kódà so gbà lọ́gbẹ́ bẹ́ẹ̀ tó wọ́n náà lọ́gbẹ́ gbé ọ̀gá abẹ́ tí múra yìí nígbà tí gbà owó oṣù bí mẹ́fà àwọn owó ti tó ti wà ní lẹ́kì láàrin àwọn oṣù gbádùn tó ìyàwó pé alábí ọ̀rọ̀ ní kékeré ọ̀rọ̀ ní pé kéèyàn náà máa ó ní pé kọ́ rọrùn mọ́ sí tọ́kọ lé rọrùn tó sì ń dé ra ọdún ẹ̀ kò rọrùn tó kò rọrùn rárá nítorí àgbẹ̀ni sí ní pé àwọn mẹ́ta máa ń jókòó ní pé ibùjọba jẹ́ ń pariwo tí ọ̀rọ̀ fún bẹ́ẹ̀ sọ pé white collar job mo fẹ́ fi fẹ́ ní Nàìjíríà lónìí iṣẹ́ ló lè kí ni àwọn ẹbí wò ó lọ léèwé tí wọ́n ẹgbàdá lọ léèwé tó sún ọ̀ká púpọ̀ àwọn ẹgbẹ́ àjọyọ̀ wọ́n ti ń kọ́ lọ́sí ìgbà ìgbà ti ṣe ìdáná so tẹ́lẹ̀ lè nílẹ̀ bá kàwé fún ẹ̀yẹ kẹ́kà ni tó tẹ̀ kán lọ kó lọ tó jí fíṣẹ́ mi ìgbà tí ó ṣe ránṣẹ́ ìgbà kan ló ṣe ránṣẹ́ bàbá ń ṣẹ̀ ti di àwọn tó ti dolówó látara rẹ̀ lásán àwọn ohun kan ṣéjọ wa lọ́sọ̀ wọn dolówó ni bàbá ti kọ̀ǹpútà ìbàdí kọ̀ǹpútà di àwọn fáàrẹ̀ ni wọn ọ̀lọ́ tó kọ̀ǹpútà sùn kọ̀ǹpútà wọn ti di jẹ wọn ti sọ wọn ti dolówó rẹ̀ Tukẹ́ ẹni ọkọ̀ máa lè ronú gọ́gbọ̀n tó kò kẹ̀kẹ̀rẹ̀ wọ́n. Ṣùgbọ́n ọ̀dọ̀ bẹ́rẹ̀ ti iṣẹ́ kan ló fẹ́ náà, wọ́n ti sáyẹ̀ iṣẹ́ ẹlẹ́rẹ̀, wọ́n ti sáyẹ̀ wọn òṣìṣẹ́ torí ẹ̀sìn. Kò iṣẹ́ torí ẹ̀sìn náà ti sáyẹ̀ ẹlẹ́. Ẹ̀bẹ̀rẹ̀ tí wọ́n ní fẹ́ kó iṣẹ́ ọgọ́rùn-ún jọ, tí wọ́n ní sáyẹ̀ kan torí ẹ̀sìn. Ìrọ̀nù. ibi tó wà, àwọn tí wọ́n ní ilé iṣẹ́ pẹ́ẹ́pẹ́ kìíní ni ṣẹ̀tọ̀ ní. So àwọn tó ní èèyàn mẹ́ta ló ní ìkíní yẹn àmọ́ ìgbàlódẹ̀ ní wọn ò lè máa lọ sí umra lọ́dọọdún ìgbà tó sọ ní pé ó ti fi ìwé ó ti fi ìwé iṣẹ́ ilẹ̀ ìlú lọ pé ìtọ́ wọn ní ni pé tó bá ń bá ilé ìlọ òun ò ní lẹ́sìn òun ní kankan òun ò ní lè ṣe ẹ̀sìn òun bó yẹ kó òun ṣe òun kò fún ẹ̀sìn láyé rárá kò fún láyé pé ọ̀nà ẹ̀sìn yìí kò fún láyé rárá ẹ̀tọ́ dára ẹ̀tọ́ jára jí ẹ̀tọ́ ẹ̀kọ́ oníléeṣẹ́ kò ní bá mùsùlùmí ọjọ́ mùsùlùmí ọlọ kí wọn lẹ́ẹ̀mà lójú wọn wọn máa lájú kéré gan ọmọ ọgbẹ́ ti káàfù kan dé ọmọ ẹ lọ ìwọ́n òkè tó dára jí lò nílé iṣẹ́ gbogbo àwọn oríṣi nǹkan lọ́mọ aṣọ ẹ̀sìn náà lọ́mọ ẹ̀yẹ tó darí àwọn afọ aláyé tó léyìn so kò ní rọrùn so kò rọrùn so látara bẹ́ẹ̀ àwọn aṣáájẹ́ mùsùlùmí ìgbésẹ̀ bá bẹ́ẹ̀ bá fún mo fẹ́ gáàjẹ̀ sí òun ṣùgbọ́n ẹ ṣe dáadáa ṣùgbọ́n náà ni pé kó lọ máa ronú pẹ́sì rẹ̀ pẹ́sì rẹ̀ ó ti gbà yìí tó sì lè kó sí lẹ́sìn kó máa ronú sí bẹ́ẹ̀ bá wọn kó síbẹ̀ kò sí yóò dínkù lẹ́sìn kò sí lè wá padà wá lékún sí mọ́ kọ́lé wọn lékún sí irọ́ nípa nítorí lékún sí ni pé kọjá tó lójú àánú tí ó máa náwó ọ̀tàn ó lè lékún bẹ́ẹ̀ ṣe à ní afá ìgbà owó yìí ṣùgbọ́n ẹ̀ kì í nìyẹn fóun náà lékún bẹ́ẹ̀ lọ́nìí

ẹnìkan tó wà nípa kọ́sù náà ní pé sọ láti kọ́sù ẹ bá gbọ́n kó fẹ́ kí ló lẹ́yìn òun nílé yóò kí wọn rẹ̀ káàpá sọ ní. sọ wọn lọ́rẹ̀ tó nílé àjò ìró oúnjẹ máa ń jẹ dandan fún olóògùn ọjà náà ẹgbẹ́ ẹni tó ń jùlọ ó dáa bá mi. ó ti ní ọ̀sán àwọn ìrìn lọ́wọ́ gbogbo lórí àjò orí àjò ní ìdájọ́ ẹgbẹ́ kò tí ì dìbò tí ì ṣe mú sí nìkan. so obìnrin wọn ti ràn lọ́wọ́ ìròyìn Sọ́jú ní ọkọ̀ ìgbàlẹ́ bá ti ní àwọn nǹkan tó lè ṣe ló gbé oríṣiríṣi. Sọ yóò mú ìjọba rọ̀ lọ́rùn yìí. Sọ kò ìgbà bẹ́ kí wọ́n sọ pé tìrìgbà bẹ́ kí ìrùn ká bẹ́ onírìn àjò ní kọ́kọ́ wájú. Kò sí ibi tó wà nínú àtàwọn ìṣàkọ́ sọ pé onírìn àjò dà kọ́ wá bọ́ wájú. Àkàntì ìrànlọ́wọ́ ni pé kó bí lè jẹ́ pé yóò fi fún wa ní ọ̀ṣọ́ òfin ìjìnlẹ̀ ara ìlú. Sọ tó bá bẹ́ kí ìrùn pẹ̀láwọn èèyàn fi hàn fún. Tọ́bẹ́ dáhùn ẹ̀kí ló dáhùn ẹ̀kí ọwọ́ wọn èrò ní àjọlé wọn àwọn èèyàn tí wọ́n kí oṣù ìgbà tó sì ní kí kìkì ẹ̀ tó lè kí láàrin zúrí alẹ́ kí ẹjọ́ ẹ̀ka ṣe ẹ̀pọ̀ máa ń ṣe àwọn ìgbéyà àdìsán tó wà àkọ́kọ́ ìràwọ̀ onímọ̀ náà rẹ̀ aláàfọ̀rẹ́ pé bí èèyàn jẹun pé èèyàn láti jẹun tán kí èèyàn tó mú un ẹlẹ́ẹ̀kejì pé kí èèyàn máa mú un lórí ìdúró ẹlẹ́ẹ̀kẹta pé bí àwọn fẹ́ wọṣọ ó láti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin pé bí èèyàn máa wẹ̀ ní òkú ẹlẹ́ẹ̀ka pé ìyàwó àtọkọ tó máa ọ̀rọ̀ láti wọ́n ní láti rí ìṣòro wọn níbi gbogbo máa rí ẹ̀kọ́ sí kankan bẹ́ẹ̀ tó ń fi múlẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run bá bẹ́ẹ̀ tẹ́ pé òun ṣe so kò sí kankan bẹ́ẹ̀ pé olówá jẹ́ nǹkan kan rẹ́jẹ́ pé a lè sọ yí pé ó fi ìdílé pẹ̀lú pé dídá kọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan yẹn so alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ sọ kéèyàn jẹ jákọ́ tó mú kò sáré fi nǹkan tí sọ ilé ìlú rárá afẹ́ bá pààyàn lórí yóò àwọn òwe kó wọ́n jẹ jákọ́ tó mú lọ ìṣe tí kálukú bó bá ti rọ kálukú lọ́rùn ni ó ti ṣe so ní sí náà so ìjọba ẹlòmíràn lẹ́gbẹ́ kó tó jẹun yóò kọ̀kọ́ mú mi báyẹ̀ ti mú mi yóò máa jẹun lọ yóò mú mi lẹ́yìn rẹ̀ kò sí gbogbo eléyìí ẹ̀sìn tú wálẹ̀ ni kò sí ìrìn àjọ sẹ́fẹ́ yẹn ó sọ pé kí tó jẹun ni kí tó mú mi kí bá jẹ tán kí mú mi kò sí kàkà tó náà sí nínú ká dìde ká mú mi àbí ká lóṣù ká méjì wà lọ́dọ̀ àmì sọ́nà lọ́dọ̀ àwọn àdìsí kan àdẹ́gbó fẹ́ lé lórí ká dìde ṣùgbọ́n àwọn afẹ́fẹ́ ìgbé àṣọ́rọ̀ bá fẹ́ dúró bá ìtòkù táwọn ẹ̀dẹ́ ní mọ́kàrá táwọn ẹ̀dọ́ lè gbàrá pọ̀ tó bẹ́ẹ̀ dájú sọ bíi nímúlẹ̀ tó lẹ̀ wà ní kí àtòbí nímúlẹ̀ tó lábẹ́ abẹ́ kò sí ìdáyà rẹ̀ wá sí sí ó ti mú mi náà ronú so àwọn náà mọ̀ mú mi náà ronú mọ́kàrá níbẹ̀ ti mú àáfíwà yá ní ẹjọ́ tó wà dáwọn níbẹ̀ ti ìjẹ́ tó wà dáa àyè tó ṣe gbẹ̀yìn náà ni ọdún tó fẹ́ kú náà ni so tí wọ́n lọ pé kankan wá lẹ́yìn ìgbà náà tí yọ́pàá tẹ̀lé pé ó ti ní kéèyàn máa mú mi nínú àrò tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó ṣe ń bẹ̀ yẹn ó lọ bó ti parẹ́ kéèyàn máa mú mi náà nìyẹn tó kílẹ̀ ló ti máa ṣé lè máa kílẹ̀ ẹlẹ́gẹ̀ta aṣọ àdúrà lè ó ṣe nígbà tí fẹ́ wọ aṣọ nígbà tí wọ́n fẹ́ wọ aṣọ má ní láti mọ̀ tẹ́ bá mọ̀ tẹ́ bá dì mọ̀ yóò tọrọ fún ara rẹ̀ ní yorùbá tí wà ní sọ́n lárúbáwá tó yóò tọrọ pé bọ́lá ní eré rí wà lára nǹkan tí ẹ̀ bá ń fẹ́ fi òun tọrọ eré rẹ̀ àti èyí tọ́lọ̀ bá dámọ̀ òun sì wá sọ́jà búrú àti abúlé lọ́ba dámọ̀ so nǹkan wá nǹkan jẹ́ pé ó jẹ́ kí kó ṣàdúrà kó tó wàṣọ tuntun so ìgbà wọn fẹ́ máa wàṣọ lẹ́yìn ìgbà náà kò nídìí kó ṣàdúrà kó máa wọ níbẹ̀ kó máa bẹ̀ látọ̀tún kó ti gbé lóde yìí àwọn tó wà níbẹ̀ àdáàbò lè bá sí i kò sí pé èèyàn ní aṣọ láàrin ọmọ sọ wípé ẹnìkan mẹ́sọ pé kí ọmọ ní aṣọ olóṣèlú ọwọ́ aṣọ ẹnìkan mọ̀ pé kòkòrò tí wà kẹ́kọ̀ọ́ tó lè rí tó lẹ́yìn àdíṣù kankan wà tó lé fún fìdí ẹ̀mù rẹ̀ pé ìmọ̀ ní aṣọ ní ọ̀lẹ́ sábẹ̀sì kan tó wá tó wá gbọ́n àṣà àdíṣù wò tó wà tó wá gbọ́n wá máa jẹ́ nǹkan mi ẹ̀yà ní pé ọwọ́ wọ̀ sọ ni tẹ̀sí nǹkan lọ́gbà arábìnrin ó gbé tó ń fasọ ẹlẹ́ẹ̀kẹrin kí ọwọ́ ẹ̀ ní oòrùn àwọn agbẹ́ àwọn ànábí ọlọ́run ọba táyẹ̀rí tí di wọn múlẹ̀ wọ́n wà ní òkò tí wọ́n wẹ̀ ọ̀wà rẹ̀ ní àjúbù ọwọ́ ẹ̀ ní oòrùn múnsá ọwọ́ ẹ̀ so ìwẹ̀ ní so àwọn afá sọ pé sínú ọdún <laughs> <laughs> Bàbá rẹ̀ sọ bí Musa ti wẹ̀. Bàbá rẹ̀ sọ bí Musa, àwọn ọmọ bí Musa ti wẹ̀ lọ́wọ́. Àbí Musa, ìgbàtọ̀ wẹ̀, ìgbàtí Musa wẹ̀, òrìyáàna, àti ti abẹ́ ọwà nìbùkọ́rí. Òrìyáàna lọ́wẹ̀, ibi àpáta ló fi lọ ẹ̀gbẹ́ nínú lọ́wọ́ lọ sí wẹ̀. Iná mo ń sọ ibi tí Musa ti wẹ̀, ìgbẹ̀ náà, ibi odò ni ó ní kọ́bà òkúta yóò gbòmọ̀ láti rí. Ṣùgbọ́n ẹ̀ríkọ́nà ní ọgbọ̀n kọ́ báyìí lórí sókè ẹni bẹ̀rẹ̀ ó sì wẹ̀ ẹ̀bẹ̀ ṣùgbọ́n òkúra wa ń sáà lọ sọ́dọ̀ ti ń já sọ̀rọ̀ lọ tí mo sáwá ń lé aṣọ yẹn lọ tó ń lé lọ tẹ́gbẹ́ bá sábà ń tẹni àyẹ̀ ó gbé èyí lọ́rọ̀ pé ó sopa yẹn ayé àkùrá ló ti mẹ̀kọ́ ló ń lọ bó sopa ọ̀nà àní ti dẹ̀ tuntun yẹ fúnlẹ̀ ó dẹ̀ sá lọ wọ́n dẹ̀ lé owó rẹ̀ ẹ̀rọ náà wáyé fún orí ilé ìlú tó ẹgbẹ́ nínú lo tàǹtẹ́wẹ̀ẹ́ bí a ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ẹlẹ́nu ẹ̀ òun ni ó gbà wá kì í dénú ẹ̀sìn gàgà ni ó gbà wá kí alùpàṣẹ asúnbàjẹ ṣùgbọ́n ẹ̀rọ àwọn ọ̀dọ́wọ́sọ nípa gáàsù káwẹ̀ kò sí ilẹ̀ kò sínú nǹkan láwọn afáfin ọ̀hún fífi ìjà sàlàyé. Ìjọ wọn máa ń lọ́mọ rí pé tí àbá ń gbà wò yẹn ó máa jẹ sábàbí táwọn àjẹ́ ní máa ń ráyé wọ̀nyàn lọ́wọ́. Wẹ́ẹ̀, kò fẹsẹ̀ múlẹ̀ pé àjẹ̀lú ó pé àwọn èèyàn tó gbéra wẹ́ ní òwò yóò lè lo àwọn ìkò ìbára ìjọ ló lè lo àwọn ọgbọ́n ẹgbẹ́ jẹ́ lọ́wọ́ pé iná máa ṣe lọ́jọ́ káwí fa òdìyà ẹ bá ti jẹ́ ọ̀rẹ́ èṣù èṣù lágbára lórí mùsùlùmí bá fẹ́ wọnú tọ́lẹ̀tì ní ìṣòro nígbà tí ó wù ọbẹ̀ wọ bìkan tí nígbà tí ó wẹ̀ agbára ló ṣe yẹn èṣù náà ló lè dá àkókò bẹ̀ kó lè tó ti lábẹ́ lágbára lọ́bẹ̀ ẹni níbi lọ́wọ́ àwọn èṣù nílé láì láti débẹ̀ tí ní ti ṣe tó ní ìpàdánù tí àwọn abẹ́ yàgbẹ́ ní ìsinmi àyè lọ́gbẹ́rẹ́ gbé ọ̀fẹ́ kéṣù gbáwó náà rẹ̀ pípọ́ bẹ́ yàgbẹ́ ọ̀wà ní kásọ̀ rẹ̀ dáadáa pé kásọ̀ rẹ̀ sí ìgbèrò yàsọ̀ rẹ̀ ó dẹ̀ kí owó yálẹ̀ ní gbúdá bí lọ́wọ́ yàgbẹ́ ó fi òwò yálẹ̀ ní wọ́n sọ pé sábà tẹ̀sọ́ fẹ́ mẹ́lẹ̀ àgbẹ̀ pé kásọ̀ tó wà gbogbo bí kọ́mọ kọ́mọ rẹ̀ ó lẹ́sì ká ní. pé olóbi jẹ́ pé ìtọ́jọ́ pé ó dá o o o jẹ́ kí lóbi ló jẹ́ ìmọ̀ tó tó fún ọ ìṣòro láti ká ní lọ́wọ́ ìwọ́ ẹ̀ láti wà lẹ́lẹ̀ ṣé sọ̀rọ̀ ayé òun ẹ̀ bẹ̀rẹ̀. ìmọ̀lẹ́ mi sọ ọ́ bí o ti máa ṣe so láàkọ́ àti ìyàwó kò sí ìgbàdí wọn lè láàrin ara wọn so àwọn fún àtọ́gbà ìpé wọn lè ní sáwọ́ ara wọn wọn lè ibi ìwọ ara wọn àti ìṣe òfìdí múlẹ̀ àti lè rí nǹkan ìṣẹ́jì àti ìṣẹ́ pàdé lára àìṣà ló sọ bẹ́ẹ̀ lóhùn kiri ojú ọ̀rọ̀ ìpínlẹ̀ ara àmì ìṣẹ́ fúnra wọn náà kiri sọ náà àti àwọn afáwọn òfìdí ẹ̀ so tó ń ju ìdìmúlẹ̀ náà ní pé kò sí tọ́pọ̀ àgbáwò lè sẹ̀ ọ̀kan yóò máa wò kọ́ pé mo wà ní òkè máa wò àríwá ọ̀dọ́ àwọn yóò máa wò ṣùgbọ́n ní abala tí wọ́n ń bára wọn jẹun ibi kò sí pẹ̀lú wọn yìí so náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت